lórí YouTube TV channel tí gbogbo èèyàn ń wò káàkiri àgbáyé ni eh. Yorùbá Prime TV wọ́n gbọ́. Yorùbá Prime TV ẹ̀fọ́jú ló ń jẹ ayọ̀ Yorùbá Prime TV máa ń la ńlá lọ́lọ́kan òjò. Yorùbá Prime TV mísíkà fídíò àwọn olórin. Yorùbá Prime TV àwọn tó ní. Prime TV. láti ìgbàdégbà o. Yorùbá Prime TV. <laughs> Yorùbá Prime TV bó ṣàárọ̀ bó ṣọ̀sán bó ṣalẹ̀ gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ fojú ló ń jẹ ayọ̀ jẹ́wọ́ fídíò kílípù olórin tó gbámúṣé tàbí sinimá tó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n tó tẹ̀ kíyàtọ̀ dúró gbangba gidigba lọ́wọ́ kan ní sójú ẹ̀ Yorùbá Prime TV lórí YouTube fídíò olórin tí wọ́n yàtọ̀ mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ olórin fújì juju Islamic and Christian gospel music chants tó fi máwọn hip hop trend Aladdin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún wá jẹ́ kí n já yín tán. àwọn movies tó ń tàn yẹbẹyẹbẹ lórí YouTube Yorùbá Prime TV lọ́wọ́lọ́wọ́ báyìí lélẹ́yìí. Adisanu Redo hundred percent comedy extravaganza produced by Taofeek Alhassan Abisogun arekereke a blockbuster full of intrigues and full of suspense movie produced by Bayewu Michael. Erekere another fantastic movie produced by Pius Iyola Komolafe. It's about love, romance and betrayal. àwọn wọ̀nyí ni wọ́n ń wò báyìí káàkiri àgbáyé lórí lórí youtube yorùbá prime tv ẹ̀yin náà subscribe sórí ẹ̀kẹ́ ríran wò àwòtúnwò ni wọ́n ẹ gbà bẹ́ẹ̀ yorùbá prime tv on youtube entertainment at all times check it out. yorùbá prime tv wọ́n gbọ́ yorùbá prime tv. irú aṣọ wo ló gbé wọ̀nyí níbo ló ti rí. yóò ní jẹ fojú kun ẹ̀mí ọmọ yín mo rẹ́ni kejì lè máa jọ́ ọlọ́run níkè. mò ń bọ̀ mo mọ̀ pọ́n ní gbòòrò wípé ẹ fẹ́ ṣe ṣé lóòótọ́ ni. ìyẹn ló ṣe wá fún àwọn jù of course òótọ́ ni mo fẹ́ ṣe wedding àbí mo kéré sí ẹni tó ń wed ni. ẹ jẹ́ lọ sọ fún ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn pé kò tí ì rí ọkọ kó bọ́ sí gbòòrò lọ́wọ́ kan títí ẹ̀ nítorí ẹ̀ tí ṣetán àti fẹ́yàwó. can you tell me kí ni di pàtàkì tó ń lo pẹ́pẹ́ pẹ̀lú. kò lè ṣe wedding ẹ̀gbọ́n mi ò lè ṣe wedding kò tí ì ráì kò tí ì tó láti ṣe wedding tó bá dẹ̀ try ẹ̀ jáde kó máa kú máa fi ẹ̀mí ẹ̀. Ah! jòní sùúrù ọ̀rọ̀ yà bí mi. pàtà ẹ̀ tó bá ṣe ó máa kú. Ah, ah! Eh, eh. bẹ́ẹ̀ ni mo sọ. ikú bá ń sọ̀rọ̀ àrùn ẹ tó bá tiẹ̀ ro gbogbo owó tó ti ná jọ sọ fún mi gbogbo iv gbogbo gbogbo gbogbo preparation tá a ti ṣe kọ́ jókòó máa jẹ́ kó waste just like that. TJ ṣé torí unreliable element yìí ló ṣe fojú pa mí rẹ́. excuse me. yóò wá jọ wá tó ní ojú ara yín sí ẹ̀rí pé ẹ̀sìn jẹ́ sí sí ẹ̀rí pé ẹ̀sìn wà ń dáhùn ẹ̀rí pé ẹ̀sìn wà ń vogue èyí tẹ́ ti darúgbó tọ̀ yìí tẹ́ ti tọ́jà ti tọ́nu ṣọ́ọ̀bù yìí tó bá ṣú ọ̀fẹ́ yìí mẹ́rẹ̀ẹ́ta ẹ̀ tú gbogbo nǹkan tó wà bí nǹkan tó wà ní ẹ̀yà yìí tí wà ní màṣọ́ débi báyìí jẹ́ ìṣeré ni má wọlé àṣetò lọ́wọ́. to ìbò lè tọ́ ọkọ máa ṣètò rẹ kí ló fẹ́ ṣètò nǹkan tó wà lẹ́yìn ó lóun ní fíìmù wa lọ́wọ́ o máa play ẹ̀. bísẹ̀ mi náà ṣe english no be common ṣì ló dé. Ah, kúrò bẹ́ẹ̀ náà ah, kúrò kúrò kúrò makalaki i no dey like this kind thing wey they dey yarn. mo ń sọ fún ẹ èrò tó ń lu yìí ó máa ya tó bá dé ya ó máa ṣẹ̀ sí i. ṣé rí bàbá arákùnrin yóò bá ìyàwó ọmọ rẹ̀ yìí náà jọṣepọ̀ ò jẹ́ kí ọ̀rẹ́ rẹ kòríkòsùn kó bá ìyàwó rẹ lájọṣepọ̀. tí bàbá ẹ̀ bá gbà mí tí mo bá rìn báyìí tí mo rìn báyìí tí mo rìn báyìí lóde yóò bẹ̀rẹ̀ I give it to me baby hada baby. ìyàwó ọmọ ti tèmi gbọ́dọ̀ ń bá ní àjọṣepọ̀. tí bàbá mi bá bá mi dánrú ẹ̀wò máa fún wọn poison jẹ ni jẹ́ sọ fún ẹ by four wọ́n máa kírun sí wọn lára. èmi àti dáàdi ẹ kájọ máa lájọṣepọ̀. ìmọ̀ ni wọ́n ti bá lọ pẹ̀lú ẹ̀ tí bàbá ọkọ ẹ̀ tó ní àgbà tí òun bá bá sùn kí ó tó lè bímọ. torí tí òun bá fi jẹ́ kó dá èmi àti ẹ̀ mọ̀ kan sọ ẹni tó fún ẹ lóyún fún mi níbo lo ti fara kó báwo ni ṣe máa bá ìyàwó ọmọ mi sùn. ṣìfù báyàwó ọmọ wọn lájọṣepọ̀ lóru mọ́jú èyí. èèyàn tó sọ lẹ́nu èèyàn ń sápò ìyá kan tó bá try ẹ̀ má bẹ́ orí ẹ̀ ni. téèyàn bá káràmásìkì gan ọlọ́run máa wòrán rùn ní pé ọ. I am tired. sísítà ẹ̀ tó ń pè pretty orí èpè ní sá. kí ni nǹkan tó ń rán pẹ̀lú wa tí a fi rọmọ bí láti jẹ́. ó wọbẹ̀ yẹn lọ kó lè ṣẹ́jú mélòó kan ó dẹ̀ takú síbẹ̀. bàbá kí bàbá tó bá ń bá ìyàwó ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ègún ayérayé ń bẹ fún mi tá a bá ti fàgbọ̀ fẹ́lẹ́kú báyìí aṣọ́kù ẹ̀lẹ̀ ni. olùkọ́ pé dáàdi ẹ̀ kò dé pé mọ́mì ó sọ fún ọ pé ìwọ ọmọ ọdún lápapọ̀ fẹ́ ìyàwó ẹ̀ ó fẹ́ kí ìyàwó ẹ̀ kó má wà sí ọ̀dọ̀ ó tọ̀nà. mi ò fẹ́ rí ẹ mọ́ mi ò gbọ́dọ̀ rí ẹ mọ́ mi ò wọ́n rẹ̀. ẹ̀yin ọlọ́mọká tí ń sanpó yoró ẹ̀yin àrọ̀nìmọ̀jà tí ń sanpó yóògùn ejò òrìn kó kọ́mọ lẹ́yìn yẹ́yọ́ lọ́rẹ̀ é jẹun ẹ̀yin tó lọ́dùmarè kó lé ayélé lọ́wọ́ mo pè yín o ẹ jí torítorí ẹ jí tiyètiyè torí pé torítorí lẹ já jí nínú ibú tiyètiyè lékún jí nínú igbó ikú tó pa biri tábìrì fi kú ikú tó pa biri tábìrì rọ̀hún ikú tó pa kọ̀kọ́ tó mi dànù ikú dada gondela ó iṣẹ́ tó ṣe o ìgbàgbẹ́ bá dóko làárọ̀ àgbẹ̀ ìgbà tá bá jí ni làárọ̀ ẹni ikú dada go, ó mo pè é kó jẹ́ mi ìjọ bá pé gbégun ajé ìjọ bá pòrò lóró dáhùn ìjọ tá a bá pọmọ láìkó ló ní wà ní ọjà wà bá ní oró gbọ́dọ̀ pàdé orò lọ́nà ọjọ́ kọjọ́ ìgbà kí ìgbà tóró bá pàdé orò lọ́nà orò àgbóròmì tórótóró ayé dákẹ́jì tí ayé lọ́kọ́ ni kése lékèlékè wọn kì í ṣẹ́yẹ alẹ́ olùmọ̀nà wọn kì í ṣẹ́yẹ òkùnkùn àgbọ́dìwéré ní ṣàwọ̀ ìwéré dàgbò òjì kùtùkùtù fagbárí ẹkùn mi ní gbangba oko níṣojú ògìrì ṣákọ́ ni wọ́n ṣe ń jẹṣu àmọ́dún ẹnìkan ò ní pé bálé ilé kó wá jẹ mí a ò ní fi gúnugún bọ̀gún lé a ò ní fọ̀kàlàmàgbò bọ̀gún àrẹ́jà ọ̀tọ̀kùlú ò ní wòṣùṣù kí wọ́n fọ́nrán kùn rúbọ ó di ilé ọ̀tá ó di ilé olódì ariwo gbàgbà ariwo tálẹ́ni tó ń perí mi tó ń perí ọmọ mi oníṣẹ́ inú ò ní jẹ́ fómi mi láéláé ah! ìta ni mo ti ń gbọ́ ta ló ń tọ̀ ọ́n. akíkunmi ọmọ àbẹ̀bí o akíkunmi ọmọ àbẹ̀bí o ìdẹ́lẹ̀ ikú yá o. ta ni ẹ ó yá bẹ̀rẹ̀ gbé. gbé kí ni. èmi kọ́ ni mo nẹrù. ọmọ rẹ ló ìwọ ló nẹrù. ọmọ rẹ ló ah, ah. bẹ́ẹ̀ ni. níbo lo ti wá gangan ta ló mọ̀ ọ́n ṣe. hàn ní fákò béèrè. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. èmi ìránṣẹ́ akú ni mí tí n bá dúró máa pagba ẹni tí n bá bẹ̀rẹ̀ máa pagba èèyàn arọ ni mí. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ gbẹ́gbẹ́ gbogbo ẹnu ẹ sọ̀hún. Ah, mo ń béèrè pé mo lọ sí wa ìwọ ni ìwọ ìránṣẹ́ èkú àbí ìránṣẹ́ èkú kí ló pe ara ẹ ìránṣẹ́ èkú ni mí o ìránṣẹ́ èkú o ì tí ì débi tó máa ti máa ṣiṣẹ́ ó ì tí ìdẹ̀bí tó ti máa ṣe. ibi tó bá ti bẹ̀rẹ̀ pé ni kò gbókùn díẹ̀ àárín ni wọ́n ti ṣiṣẹ́. níbo mo fẹ́ gbẹ̀mí lẹ́nu ọmọ rẹ ni. lẹ́nu ọmọ tèmi irọ́ ló pa ó ṣèwọ̀ ọmọ tèmi kì yóò kúkú kan bí kò ṣe yíyè dúró ná ta ló rán ẹ ṣẹ́ àìmọ̀ṣẹ́ kọ́ ọmọrogùn òun hmm. ló kó torí bomi gbóná àìmọ̀ṣẹ́ kọ́ ẹ ló hmm. máa bá tiẹ̀ jẹ́ lé ìwọ àbí. bẹ́ẹ̀ni ìwọ wọn pa irọ́ ló pa mo ní wọn pa irọ́ ló pa èmi ní ọjọ́ lè pa ọmọ tèmi èmi ní ọjọ́ lè pa ọmọ tèmi. jẹ́ kí n sọ fún ẹ àṣírí ẹ tú. níbo ibi báyìí nílẹ̀ ó ń bà wá méjèèjì. àṣírí ẹ̀ kò ní túlọ̀ tẹ́lẹ̀. irọ́ ló pa ibẹ̀ ló máa ti bá wa. ó dẹ̀yìn gbé bá bẹ́ẹ̀ kára wọn kò tó. irọ́ ló pa ah. irọ́ ló pa níwọ ìní. níwọ ò lọ bá ah. níwọ. ìwọ àbílẹ̀kọ. wọ́n pa ẹ lọ́mọ. ìwọ. wọ́n gun bàtí ẹgbẹ̀jà. kí ni gbẹ́kúndé fẹ́yẹfẹ́yẹ tó gbọ́mọ yẹ sálọ. lẹ́mi àbí. níwọ. lẹ́mi. wọ́n yáa billahi mina shaitani rajim bisimilahi rahmani rahim alhamdulillah ah, irú àláwo ni mo láyè ah, ọlọ́run mo bẹ̀ nínú àánú rẹ má jẹ́ fojú sunkún má jẹ́ kí n fojú sunkún akin má jẹ́ kí n fara gbáwé akin Allah bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Allahu nuru samawati wal ardi. Masal nuri kamshikati fiya misbahu al misbahu fi sujajatin. As-sujajatu kanu akakabunduriyin yuqadu min shijaratin mubarakatin زينة لا شرقية ولا غربية يهدي الله نور ما يشاء ويجرب الله مثل الناس والله بكل شيء عليم الله أكبر ṣe rí i pé ọlọ́run ọba wa yọba àmọ́lẹ̀ ni ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí fún yín ṣùgbọ́n ilẹ̀ lákèésí ẹ rí i pé nígbà tí ẹ wá tẹ́ sọ̀rọ̀ ọmọ yín fún mi mo sọ wípé ẹ ṣètò àdúrà ẹni kí n bá yín ṣe mo ní kẹ́ ẹ ṣe fúnra yín ìdí ni wípé ara yín lọmọ tá à ń sọ yìí gbà wáyé yorùbá sì sọ wípé a kì í mọ ara họ bí alára ṣé wá rí lẹ́yìn àdúrà tẹ́ ẹ ṣe ìmọ́lẹ̀ tó tàn sí yín mi ò fẹ́ já yín láyà ó lágbára díẹ̀ ọmọ yín tí wọ́n ń pe orí ẹ̀ tí wọ́n wá ń pe oríkì eyín mọ́ tiẹ̀ ẹ dákun ìlú wo lọmọ náà wà. ìlú iná làjọ wà àmọ́ ọ̀nà ẹ̀ jìn díẹ̀ ah, síbí. alhamdulilayi ẹ ṣe bí tẹ ẹ bá pè yóò jẹ yín kíákíá. bẹ́ẹ̀ni. ẹ ṣe rí ní tẹ ẹ ṣe báyìí ẹ pe ọmọ náà pé kó wá bá yín tó bá ti wá dọ́dọ̀ yín ẹ jọ wá sọ́dọ̀ mi ah. èmi pẹ̀lú ẹ̀ ńlá jọ jókòó kájọ ní dáálọ́ọ̀gì kájọ sọ̀rọ̀ pọ̀ kémi pẹ̀lú ẹ̀jọ̀ ní àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìyá mi tí a bá ṣe léyìn ní kíákíá tá a bá ṣe léyìn ní kíákíá ṣe rí bí wọ́n ti ń pè tẹ̀yìn ń gbọ́ tẹ́ ẹ rí lójú oorun kó má jẹ́ pé tọ̀run ni ó padà jẹ́. àwọn sóbìlà mi ò ṣe tọ́ ni rọ̀jẹ́ ẹ o ẹ jẹ́ kí n pè ẹ jẹ́ kí n pè kíákíá. Ah! yàda fi yasala yàda fi yasala yàda fi yasala. ẹ sọ fọ́mọ tó lọ síta kó wálé tó bá ṣe náwó síta Ya dafi ya salam. Ah. Ya dafi ya sala. Ya dafi ya salam. Eh. Ya dafi ya salam. Ya dafi ya sala. Ya dafi ya salam. Ya dafi ya salam. Ya dafi ya sala. Ya dafi ya salam. Ya dafi ya salam. ẹ sọ fọmọ tó lọ síta yada fi tó bá ṣe náwó síta náà sílé. yàdáfi yasalam yàdáfi yasalam yàdáfi yasalam yàdáfi yasalam yàdáfi yasalam yàdáfi yasalam yàdáfi yasalam. akọ́gún kí ló bọ́ what mi o gbọ́ mo jí ya wèrè kí ló mí wípé mo jí ya wèrè báwo ló se sele. báwo ló se sele. mo dáràn. Okay, okay, okay, okay, okay, okay. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo mo ṣẹ̀ délé ń sìn mo wá pí fún yàrá píkẹ́ ní ibi iṣẹ́ so mi ah at the moment bó ṣe mọ nǹkan tó máa ṣe fún mi ní hospital yẹn gbogbo nǹkan tẹ bá máa need anything tó sọ gbogbo quotation gbogbo owó tó ní ìwọ ṣáà send ẹ sí mi send ẹ sí mi I'll do something I'll do something ẹ ah ah mo jí ya wèrè gbogbo ara nǹkan tí mo máa ń sọ fún ní gbogbo àní mo máa ń sọ fún mo máa ń sọ fún òun nìkan ló yé mo máa ń sọ fún gbogbo nǹkan tí mo máa ń sọ náà lélẹ́yìn náà o mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ bóyá ìrọ̀lẹ́ hmm? ok ok text mi o mo ń retí ẹ alright. ṣòtìrì ara nǹkan tí máa ń sọ fún yín nìyẹn tí n bá ń sọ̀rọ̀ ẹ̀kan máa ń rò pé bóyá ẹnu mi dùn àbí mi kì í mọ nǹkan tí mò ń sọ jẹ́ kí n sọ fún ẹ àwọn boys yẹn ọlọ́run wọ́n wà up to something sẹ́ ẹ̀ wọ́n wà up to something bọ̀ mi fọ́ fún ya wọn ìwọ náà dẹ́ mọ̀ pa fọ́ náà jẹ́ kó dalẹ̀ wọ́n wà rí fíìmù náà wọ́n á fọ́. ó yẹ wà up to something o. No? àbí wọn wà up to something o lálẹ́ wọ́n máa mọ̀ sára ọlọ àní gbọ́mọdé bẹ̀ a máa gbọ́mọ kúrò tán bá ra one bottle àwa máa ra three bottle tán bá tún wá ra three bottle a máa gbé ten bottle wọlé ọlọ́run gbà. kọ̀ọ̀rọ̀ ni ẹ. ìkì. báwo ló ti tẹ́lẹ̀ àwa táwọn sọ pé a ṣì ń wọ ìkan lálẹ́. mo ṣe lanú sílẹ̀ ni kí ló ṣẹlẹ̀. wá dáhùn tí mo ṣe wọlé ńsìn ni mọ́mì pè mí pé kí n sáré yọjú sáwọn tọ́dẹ̀ yẹn ń sàn mo rò pé wà ó jẹ́ sọ ẹ jẹ́ sáré rí wọn. ó máa lọ ni mọ́mì ni àbí. since tó jẹ́ pé má lè lọ ní pé kó wá máa accept pé kó lọ ṣùgbọ́n o mọ̀ pé à ń lọ club yẹn lálẹ́ o. ṣe pàtàkì. a máa bà club yẹn jẹ́ lálẹ́ yìí o. Ọlọ́run sẹ. a máa jẹ́ kán mọ̀ pé àwa ni o tí wò bá dẹ̀ ti sí ń bẹ a máa dà pé à ń ṣàfihàn o. ẹnà kan máa rò pé bóyá fi ṣìyà fi ẹsẹ̀ steve ni o Ọlọ́run. ẹ trust èmi náà kò lè tó yẹn náà wá ti already sọ pé a máa jáde lálẹ́ so àyè ń jáde náà ẹ má wọrí kí n kọ yọjú sí wọn náà kí n dé ń sìn. ìyẹn wá important abeg abeg. àgbọ̀dọ̀ bàbẹ̀ jẹ́ o kí ló ṣe yín. àwọn boys ẹ ó mọ ọ kọ́ máa lọ máa rò kí bí excuse la fáwọn ah, abeg ẹ ẹ eh, eh, fún wọn abeg afa lálẹ́. a máa bá bẹ jẹ. don pure azu. gbogbo ẹ. òyà gbé mi bẹ̀rẹ̀ aṣọ èmi. ọ̀kadà akíkúnmi tẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀lẹ́. Ah. Allahu Akbar. ẹ pẹ̀lẹ́ ọlọ́run pẹ̀lú yín ọlọ́run mi fi wálẹ̀. ẹ ṣe rí èmi ni mo sọ pé kí ìyá wa bá mi pè yín wá pé èmi pẹ̀lú yín a gbọ́dọ̀ fojú kanra wa ká ní ọ̀rọ̀ gbólóhùn bíi méjì ṣe rí àwa tẹ̀ ń wò yìí abiyamọ ni wọ́n tó máa sọ pé àwọn ìyá dà àwọn ìyá rè abiyamọ tòótọ́ tó ń làkàkà lórí ọmọ ẹ dákun ẹ̀yin níbi tí ìyá wa sọ pé ẹ̀ ń gbé lọ ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún mi àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe ní pàtó. Uh, pẹ̀lú situation country kò fún mi láyè láti sọ pé bí a mo ní store kan tí mo ti ń ṣiṣẹ́ so pause èèyàn èèyàn kàwé kò fi bẹ́ẹ̀ tètè rí nǹkan ṣe so òun ló jẹ́ kó jẹ́ pé online ni mo ti ń ṣe àwọn nǹkan tí mò ń ṣe so. Uh, selling and buying ni mo ń ṣe but online ni mo ti ń ṣe. Hmm, bí kátajà lórí ayélujára iṣẹ́ dáadáa ni ẹ dákun pẹ̀lú ètò àdúrà tí ìyá wa bẹ̀ wá tá a ti ṣe a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nínú àwọn nǹkan tá a wá rí nígbà tá à ń ṣe stiara lọ a rí àwọn àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ tí a rí ni wípé iṣẹ́ kan wà tẹ̀ ń ṣe tẹ́ ẹ mú lókùnkúndùn tó ń bí ọlọ́run nú tẹ́yìn náà sì mọ̀ kó dà iṣẹ́ tó wá jẹ́ lèmi ò mọ̀ ṣùgbọ́n kankan wà tó jẹ́ pé ẹ̀ ń ṣe lójú méjèèjì tínú ọlọ́run ò dùn sí. Abdulrasheed. Màmẹ́. Ó bọ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ. Wọ́n níṣẹ́ wo gangan ló ń ṣe tó ń bí ọlọ́run nú? Iṣẹ́ wo gangan nìwọ náà ń ṣe tó ń bọ́ ọlọ́run nú? àbó ń jalè ni. màmá ẹ. ẹ tó bá ń jalè jẹ́ kí n mú ọ. ó lè bíi ti báwo mi ò jalè náà. Ah, iṣẹ́ o gangan ló wá ń ṣe tó ń bọ́ lọ́run ẹ ẹ ẹ ẹ mọ̀kadà ṣé kéèyàn tajà kó rajà ṣé ó lè bọ́ lọ́run náà ni. tó bọ̀ bóyá sọ́nà ni mò ń rò bọ́ ẹ̀kan tí ẹ fún mi ń tẹ̀m láti irọ́ kò possible kò lè jóun náà. èwo ẹ eh, because <laughs> nǹkan tá à ń sọ yìí náà mò ń tajà mò ń rajà náà ni ó kàn jẹ́ pé ọ̀nà tí mò ń gbà ṣe ló yàtọ̀ <laughs> eh, eh, because mo máa ń gbé àwọn ọmọ fún yàn ẹgẹ àwọn obìnrin ni mò ń sọ hmm. but tí n bá post wọn sórí story mi hmm. àbórí page mi hmm. lórí Instagram ṣètìgẹ táwọn èèyàn bá ti like wọn máa send DM sí mi nọ́mbà mi máa wà ń bẹ wọn máa pè mí so tó bá dẹ̀ ti pè mí màá bá wọn negotiate èmi tí mo yẹ tí ọmọ tí mo post máa gbà so tí wọ́n ti bá mi negotiate tọ́rọ̀ wá bá wọ̀ wọ́n san owó fún mi tọ́mọ yẹn bá ti gbowó máa fún mi percentage mìíràn sọ̀rọ̀ kò sí nǹkan kan mọ́ ṣó lè jẹ́ tí àlàyé yín bá yé mi dáadáa bíi kí ẹ gbé obìnrin fún yàn àwọn á lọ bá alájọṣepọ̀ ah, wọ́n á fún obìnrin yẹn lówó àwọn obìnrin yẹn wọ́n wà fún ẹ̀yin náà lówó àwọn ọkùnrin yẹn náà tó máa ń fún yín lẹ́bùn. ẹ̀bùn kan wọ́n máa fún mi lówó iṣẹ́ tí mo ṣe ọ̀dọ́ mi náà ti rí ọmọ tán láàyè. <sighs> ẹ̀ẹ́dẹ̀ orúkọ wọn ń wù kàn ọ́ mọ́ra wọn sọ. Rashidi o ti pa mí. kí ni mo ṣe wọn sọ fún yín pé mò ń gbọ́mọ fún yàn ní nǹkan tó ń bẹ́ ọlọ́run nù. Ah! kò lè jẹ́ wo. kò lè jẹ́ yẹn náà. jọ ọmọ wo lo bí tó o ti nú ara ẹbí tó o ti fi tó o ti fi nọkọ káàkiri. oníkan ni mò ń fi wọn lọkọ wọn fúnra ara wọn náà post ara wọn máa post ìwo wọn kan tó máa sẹ́ǹsì ah! kí kí n wo bó ṣe rí tó tó bá lè mú oúnjẹ tó yẹ káwọn ọ̀gá ìlàhà ìlọ̀lọ́ sí mi lára nínú ẹ̀hìn. ẹ dákun ìyàwó ẹni sọ̀rọ̀ ṣe rí nǹkan míì wà téèyàn ò ní mọ̀ pé kò dáa o. ẹ̀hẹ́ ọ̀la àwọn náà sọ ẹ̀ kò ń ṣe ìyẹn lọ́sọ fún bọ́ lọ́hún nú. Oh! ṣe ti gbọ́. ìyẹn ò lè bọ́ lọ́hún nú. ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè ọ̀pọ̀lọpọ̀ yín ṣe irun wákàtí márùn-ún yín ń pè dáadáa. Hmm. iṣẹ́ mi náà ni ò kí ń hàn láwọ̀ ó depend lórí ibi tó bá ká mi mọ́. iṣẹ́ gbọ́mọgbọ́mọ fún yàn náà ni kò jẹ́ kẹ́ láìkí irun. bẹ́ẹ̀ni ó depend àfi tí n bá wà nílé because at times club ni máa ń wà so tí n bá ti sí club máa wà ní lounge so àwọn ibi tí máa ń wà nìyẹn so kò dẹ̀ ní mi lè ráyè kírun bẹ́ẹ̀. ẹ̀yin eh. eh, ṣe rí hmm. eh, ó jẹ́ nǹkan tó burú jáì hmm. kéèyàn jẹ́ ẹ orúkọ tẹ̀ ń jẹ́ Abdulrasheed ah. ẹ̀ kí n kírun mò ń bọ̀ mbẹ́ yẹn mò ń bọ̀ mbẹ́ yẹn wo ni ẹjọ́ ní àjọṣepọ̀ tí ò tí ì pẹ́ kódà mi ò ẹ tí ì ṣe mí lẹ́yìn téyìn pẹ̀lú ọmọbìnrin ìjọṣe ní kò pẹ́ yìí. wò mí ṣàjọṣe ni èsì mo ń béèrè béèrè lọ́wọ́ ẹ ni ẹ kí ló dé tó ń wò mí. ẹ ń wù mí bí ẹni pé mo kéré láti báyàn lájọṣepọ̀. ah Ah. ọmọ tá a pa súnú ẹ̀. ṣé torí pé o pa súnú mi kí n dẹ̀ yòókó bó ni. Ah, ó dáa mo ti gbọ́ eh, eh, mukadam ló ń bí ẹlẹ́rìí ọ̀rẹ́ mi kúkọ́. ṣé n ronú sí hmm. okay okay bí a bí four days ago àbí five days ago. Mm-hmm. tó jẹ́ pé ẹ̀ ti ṣe mí lẹ́yìn yẹn. àní ni àní ni ọ̀la ni. kí ló nílé mo fẹ́ tajú. àwọn ẹ̀yìn tó ti wọ̀ ẹ́ tó fẹ́ mu kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tó gbà mí dì bẹ́ẹ̀. náà mi ìyọ̀n understand ṣé nǹkan ń ṣe sí mi ah, ah. ṣáàdúró gbogbo nǹkan yìí ló ń rí lóní kó máa lọ. Ah, kí ni ìtumọ̀ nǹkan tó ń ṣe ń sìn tí wọn kò ti tún bẹ̀rẹ̀. kí ni mo fi bẹ̀rẹ̀ farabalẹ̀ fún kọ́sítọ́mà yóò ti fún mi. o ní gba ṣíà o. are you serious. yeah of eh, course. ẹni tó bá ti jẹ́ pé mo máa fẹ́ lè fún mi ṣe ó pè mí ẹni mo eh. fẹ́ ṣíà mọ́. <laughs> ìwọ wọ wọ <laughs> ó mọ̀ ó dà pé ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kékeré ní ìṣẹ̀lẹ̀ tí ò bá ṣẹlẹ̀ tí má tún ní kó máa bọ̀ náà wò ní wà yes now kí ló ṣe é tó ń ṣe ara ó tí ẹ rẹ sí. ok ok ok jẹ́ kí n mú nǹkan náà jẹ́ kí n mú nǹkan náà mo ń bọ̀. kí ló tún fẹ́ mu tí mo wà wájú ẹ ṣé mi gan tó mu fún ẹ ni. mo mí mo mí àwọn. o stop ẹ o stop ẹ náà kí ló ń ṣe yìí. bẹ́ẹ̀ ni kí n stop ẹ sọ fún mi pé ò láìkẹ́. kí ló tún bàbá o inú tẹ̀ bí mi náà stop ẹ wọ́n mú o. ẹ inú tó ń bí ẹ má jẹ́ kí inú bí ẹ mọ́ náà ẹni ọ̀la yẹ. Allahu ìyá wa ah! ṣe é rí ojú ọ̀nà ti wà báyìí alhamdulilayi ọlọ́run ọba ò farapamọ́ jẹ wá ń yà ọ̀rọ̀ náà ti níyànjú ọba afinimunú ọlọ́run ọba ọba jálàjálà lúwo ẹ tó máa ń dúró ti àwọn tó bá ti dúró ti hmm. Hmm. ìyá wa mọ́ ń tà wá kálí alẹ́ láàyè fọwọ́ àsìkò ìgbésẹ̀ tẹ́yìn ń gbé yìí ni wípé ẹ fi gbogbo ara yín ẹ ti ọlọ́run ọlọ́run wàá fi yín lẹ̀ mm, ọlọ́run bàbá ìjọjọ́ ìdílé ẹ dákun ìbéèrè kan sí hmm. arábìnrin tẹ ẹ dárúkọ rẹ nísìn tẹ ẹ jọ lájọṣepọ̀ ọjọ́ tí nǹkan pa yín pọ̀ ṣé ẹ gbé fún àwọn oníbàárà yín tẹ ẹ jọ máa ń gbé obìnrin fúnra yín. wọn mọ gbé fún wọn ìgbà tó kó lọ́dọ̀ wọn náà ló wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ló sùn. ẹjọ́ ẹjọ́ ń ṣe ni. a máa ń yọ síra wọn. ọlọ́pàá ọlọ́pàá mi ò ń ṣe big day màmá ẹ ah wàá ṣètè pa mí. ìyàwó èèyàn kan girlfriend èèyàn kan náà ni kò lè tó yẹn náà. ó ti yé mi. ẹ wo ah, ẹ ti ah! ẹ ti ẹ ti ẹ ti ṣe ní tí ó da jìnnà o. ó bàjẹ́ ó bàyé jẹ́. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ dákun ọmọ tá à ń sọ yìí kó tó di pé wàá sùn lọ́dọ̀ yín ẹni tẹ́ ẹ gbé fún ṣé ẹ dà mọ̀. ah dáadáa chief mátàn mi lórúkọ ẹ ẹ mọ̀ dáadáa. ẹjọ́ ń yọ síra wọn. ẹ nà ọmọ mú. ìyá wa ìyá wa ẹ ní sùúrù ah. ẹ ní sùúrù ẹ̀yin níní ọlá yẹn ẹ dákun ṣe ẹ ẹ lè rí. mo mọlé ẹ. ah alhamdulilayi alhamdulilayi ẹyin ṣe rí níní ọlá tẹ dákọ rẹ ẹni láti wà lọ báyìí báyìí tí ẹ bá ti fojú kan ipò tẹ ẹ bá bà ẹ wà á ṣàlàyé fẹmi ìgbà náà látò mọ ìgbésẹ̀ tó kàn látò gbé. ẹ má bínú sáà mo fẹ́ get right ni o mm-hmm. ṣé níní ọlá ṣe nǹkan fún mi ni ṣó lò mí ni àbí kí ló ń ṣẹlẹ̀ kí ló kùn ún ṣe mọ́tàn mi mi tí get kí ló ah. ṣẹlẹ̀. ẹ̀yin ẹ wá níní ọlá lọ tẹ́ ẹ bá ti fojú yín kan ipò tẹ́ ẹ bá ti bá ẹ wá ṣàlàyé fẹ́mi a bọ̀ sí gbèsè tó kàn. ok àná pàrọ̀ ọ̀yẹ́ já lọ. ta ni. ẹ gbọ́ tó ní pé kí n wá níní ọlá lọ náà. ìwọ ni kò wá lọ àbí mukada ṣé mi àti ẹ ah ẹ má jẹ́ apẹ́lẹ́nu ọ̀rọ̀ yìí. ah ìwọ ni kò wá nǹkan ẹ lọ. Ah, All right. ẹ wà lọ kíákíá. ẹ lẹ. sista ṣe wá pa. ẹ fáìn gan ni you. <laughs> ọkọ yìí ní lọ́kì o àfi sùúrù àwọn obìnrin àwọn míì ya wèrè gan ẹlòmíì máa múra báyìí despite the fact pé ó jẹ́ ìyàwó lé o ẹ ẹ lè láìkí ẹ ẹ bẹ́ẹ̀ ń ṣe múra ó dẹ̀ ń dá mi lọ́rùn bíi pé kọ́lọ́ nǹkan fi ń ṣe ìyàwó mi ṣẹ́fìlì ti ṣàwà òkè ẹ má bínú o because ṣe ní gbogbo nǹkan náà kọ́ ni fọ́ọ̀nù ṣé ẹ má ní kí n kàn gba nọ́mbà yín. ẹ̀wọ̀ ẹ ṣàkọjú síwájú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo ní kẹ́ ẹ kọjú síwájú kẹ́ ẹ ṣàánú mi. Ah. Ah kéènì ewo alẹ ẹyin obìnrin ṣá. ẹ fi mí sílẹ̀ ìjọ ṣẹ́ni ò kí ń ròyìn ni. Ah. ẹ wẹ fìyẹn lẹ́jàre ah. bó bá ṣe ń rẹ́rìn ẹ everything pẹ̀lú gbùrà pẹ̀lú every. ó dà kò burú. lóko àwọn gbájú ẹni ṣá wo bó ṣe transform ẹ tó fight tí mo rí báyìí. Ah! pẹ̀lẹ́ níní ọlá lágbára ọlọ́run wà rí wòsàn wàá sàn wàá bọ́nú ilé tí pásítọ̀ bá ti wọlé dé ń a máa tún bẹ̀rẹ̀ sí í gbàdúrà pẹ̀lẹ́. ẹ rà sá ẹ rà sá ẹ rà sá. kí ló kí ló ṣe kó Ah. kó tó dirú ẹ lẹ́yìn. Ah, ṣé níní ọlá a máa ti wà lẹ́nu ẹ̀ ń sìn yìí ó máa ti tọ́sẹ̀ kan ah, wọ́n náà ń lò ó ni ẹ́ kí ló ṣó mọ̀ wọ́n rí àbí ẹni tó sọ fún mi yẹn bọ̀dá yìí ló lò ẹ̀ bọ̀dá yìí ẹ wá bọ̀dá yìí. inú ayé jìn o ayé ti ayé ó ti jìn jù ṣé a lè sọ pé ru chief ṣé a lè sọ pé àwọn ló máa wà nídìí irú nǹkan báyìí chief ah ok. ṣé ti ṣé ṣé ti rí i think nǹkan tó yẹ ká máa rò sí is the solution solution lè jẹ́ ká máa think of now most especially tí nǹkan kan ṣe ní ṣe akin and then ọmọ yẹn ọmọ ló mọ. Hm. ẹ wò ẹ ṣe rí mi tí mo wà wájú yìí táìmù kékeré báyìí ni mo ní. ha yes because nǹkan tó sọ fún mi ni pé tí nǹkan bá ti ṣe ọmọ yẹn nǹkan máa ṣe mí so nǹkan gbọ́dọ̀ ṣe ọmọ yẹn. gbọ́kùn ní ṣe. so nǹkan tí mo ń sí i think i think i need to go back home mo láti lọ rí àfa rí màmá mo dẹ̀ sọ o. pé. mo sọ fún yín jọ́ pé mo rí Linda. Dare, I want this job to be done in twenty-four hours. I need result. Result ni mo fẹ́. ẹ ní problem sá election yẹn wọ́n ti lọ ẹ̀yin lẹ fa ká pé owó yẹn ti tẹ̀mí lọ́wọ́ ni kò ní sí gbogbo ìjù báyìí sá. ìwọ bọ̀bọ̀ ẹ̀ máa ṣe ń jẹ fún ẹ ṣòro pé mo ṣàwó lẹ́lẹ́ ni àbí mo ká olórí gí ni kí ni kan tó ń ṣe ẹ̀ náà mo ní kó fún result ní twenty four hours ṣé mo ti já lọ́wọ́ rí ni ọlá mi ọlá mi. ẹ káàsán máa. ẹ káàsán mọ bíi ti báwo. ṣé kò sí mà. èmi ni èmi Linda. ẹ jọ̀ọ́ má bínú máa o àwọn Linda tí mo mọ̀ pọ̀ mi ò dẹ̀ rò pé mo ti rí ojú yìí rí o ẹ má bínú máa. Linda tó máa ń gbé fọkùnrin lókèlè wo so ó ti di bẹ́ẹ̀ àbí. Ah ṣojú ń dùn mí ni Linda Berry. ẹ nà ó. kò lè jẹ́wọ́. Ah. má lọ gbé yẹn wá o cause Linda Berry tèmi wó ilé ilé tó pé rẹ Linda Berry kò ṣojú tèmi mọ̀ ojú ẹ̀ ti gbóná o ah, ah. mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ eléyìí ó ti dá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò kí n ṣe ayé àárín àwọn èrò òun ló ti lọ kí mi nírù kí tó kí mi yìí ojú ẹ̀ tó bàjẹ́ kó má bu ojú ẹ̀ jẹ́ sí o kí ni nǹkan tó ń ṣe ẹ̀ náà ah, ah. ohun tó ń ṣe ẹ̀ ti wà spiritual o ohun tó ń ṣe ẹ̀ ó ti wà láyé ní ayé ẹ̀ kí ni mo sọ láyé láyé láyé ẹ̀ má tún kí mi mọ́ o. tó bá tó bá tún ní ayé ní ayé ẹ̀ tó bá tún porúkọ mi ègé máa ṣépè fún ẹ kí ló ṣe lè nà ṣé mo mọ̀ ẹ́ ni. tí bá tí bá wẹ̀rẹ̀ ẹ̀rí bó ṣe rí àlàyé wa twenty four hours ni mo fún ẹ ṣó ti gbọ́ nígbà kúrò mọ́ ẹ máa fi mọ́tò gbáwèrè ẹ sọnù. chief ṣèkà o. ìka gidi. chief ṣèkà o. àṣé ah, lóòótọ́ ló máa ń sọ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin so kò séèyàn kankan tó ṣe trust mọ́ta ṣe wáyé. Ah. so gbogbo wa kàn jọ wà ní akàn bára wa rin àmọ́nú ara wa àmọ́ sọ́ọ̀sì owó everybody mọ́ sìn. ta la wọn fẹ́ trust. kí láàrin dájú ní ti pé wọn ti lè mi àti. olùdó jẹ kí ló ń sọ yìí àwọn ò ní lè mi o. olú gbogbo tó ṣẹlẹ̀ yìí Ah, àbọ̀ ti lo wa ni. oh oh no no now ah ah. ah, ah. kò yé mi náà kò yé mi kò yé mi. tó lù wá ni tẹ́ẹ̀kẹ́ àbọ̀ ti lù wá. Oh. afa ipò tí mo bá nínú ọlá ó bà mí lẹ́rù gan-an subhanallah orí ìdùbúlẹ̀ àìsàn ló wà. Ah. <laughs> allah akbar. Allahu Akbar. ah la ilaha illallah muhammadu الله sallallahu alaihi wa sallam inna lillahi wa inna ilayhi raji'un. ah ọ̀kadà ẹni tó ti dòkun ni wọ́n kà á. Ah! ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí eh. ó ti lágbára gan. Ah! ọ̀gbẹ́. ó ti ní agbára gan. Ah! níní ọlá tá à ń sọ yìí hmm. kò gbọ́dọ̀ kú eh. eh. ṣe rí gbogbo ọ̀nà tá a bá gbà tí ò fi ní kú a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ báyìí báyìí nítorí tó bá fi lè kú pẹ́rẹ́ àlà ọjọ́ sí ó ṣe o. a kò ní kú kò ní kú o nǹkan dẹ́mu ẹ má jẹ́ òkú o. aláwo eh? náà sọ fún mi jọ́sìn. kò lè yẹ ó yé mi àti mukadamu mukadamu ẹ má jẹ́ òkú o. aláwo aláwo lẹ sọ. ẹ ṣe ah! mi. ṣe é rí báyìí báyìí eh. ẹ dákun. Eh, ṣífù tẹ sọ pé ẹ gbé ọmọ yìí fún lọ́jọ́ sí kó tó di pé wàá sùn lọ́dọ̀ yín Ti ẹ mọ ilé ṣífù yẹn. wọn ẹ. ẹ mọ bẹ́ẹ̀ Allahu Akbar alhamdulillah alhamdulillah eh, eh, eh, O dà báyìí àwa ó ṣe ètò àdúrà kan báyìí báyìí a wàá gbé fún Abdulrasheed yóò wá lọ ilé ṣífù tó bá ti lè kanlẹ̀ tó bá ti lè kanlẹ̀. Allahu Akbar ẹ̀yẹn wá dúró kẹwọn tí ó ṣẹlẹ̀ ẹ gbà pé ọlọ́run ò pé méjì ẹ mọ̀ pé ọlọ́run ọba ọba jálá jàlálù ọba tí ó sì rú ẹ̀ nù. ẹ ẹ mọ̀kadà ẹ ṣe bí àlejò lọ àjọ máa lọ. ẹni tó bá jẹ́ pé fẹ́ jọrọ nù báwo la ṣe fẹ́ wọnú ilé chief. nọmba one kò ń ṣèrìn àjò tẹ́ tẹ̀lé wọn. ẹlẹ́ẹ̀kejì kò pọ́ dandan kẹ́ ẹ wọlé ẹ kàn orí kó dá yín lójú wípé inú ilé ẹ̀ rèé ilé ẹ̀ tó jẹ́ pé òun ló ní ilé ẹ̀ yìí òun nìyí ó ti tán kódà kó jẹ́nu géètì lẹ́ fi kàn báyìí kó ṣáà ti kanlẹ̀. ok ọ̀yà ọ̀lẹ́ ọ̀yà gbé fún mi gbé fún mi ẹjẹ́ máa lọ. Abdulrasheed ẹlẹ́dàá mi á sìn ẹ lọ mi ní fojú sunkún ẹ. ìwọ ẹlẹ́dàá yẹn á sìn mi lọ pàṣẹ àti mò ń lọ kú. kò lè yé. ẹ mo kàn gbé nǹkan sẹ́nu. kò lè yé mo mọ nǹkan tí mò ń sọ mo kàn dá mọ nǹkan tí mò ń sọ. mo bọ̀ mo bọ̀. Eh, mukada mukada. kí ló dé tẹ̀dẹ̀ méjèèjì jẹ́ kóró ìdílé eh? kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ abdulrasheed abdulrasheed ah! ọ̀fẹ́lá. mi ò rí yàtọ̀ gbogbo treatment náà fún àǹtí mi ìjọ má. ìwọ ló rí yàtọ̀ àwọn tá à ń treat ẹ̀gbọ́n ẹ̀ àwọn kò changes wa and by the way àwọn family yẹn tán nípa àwọn owó lọ látànà wọn ò padà wá síbí bàbá èmi ni mi ò rí wọn ni. èmi náà rí wọn wọn ò wá. kò má dáa ok. sori ọwọ́ tó ń tẹ yìí kò kógùn jáde ní pharmacy. i know. as you can see ẹ̀gbọ́n ẹ nídìí treatment. kọ́ládé mọ̀ mọ̀ bò mọ̀ bò mọ̀ bò kọ́ládé mọ̀ <laughs> kọ́ládé kọ́. we need a lot of money right now. Eh? Hmm. ìjẹta ìwà àtàwọn fámìlì yìí jọ débi báyìí ni àná náà ti nípa àwọn owó lọ wọn máa rí wọn. ìjọ. Kọ́ládé ojú tó ń ṣe yìí kọlá nídìí nísìnyí ṣé ó gbọ́ mi dáadáa ni tí bá dé sàlẹ̀ nísìnyí máa ní kó stop treatment fẹ́ gún ẹ̀. ìjọ ẹ má ṣe bẹ́ẹ̀ ìjọ. tó bóyá kò dẹ̀ lọ bá management kó sọ fún wọn pé kán jọ kó máa lọ tẹ́wọ́ bó ṣe ń tẹ́wọ́ níwájú wọn yìí ń excuse me. ìjọ gbìyànjú ìjọ. Auntie mi ẹ jọ̀ọ́ dárayá. I don't like the way I'm seeing you, please. Ah, I don't mi ò rí ẹyẹ òwò You ìwọ̀n lọ. Ẹjọ́ lédè ń ṣe I don't like the way I'm seeing you, sister. Please, ẹ dárayá. Kòlọ́dé tó. Ẹ dárayá, I don't like the way I'm seeing you, sister. Ah, lédè ń ṣe báyìí náà. Adé máa bọ̀. Kòlọ́dé eh. bọ̀. Kòlọ́dé máa bọ̀. eh. máa bọ̀. Máa bọ̀ ọmọ ìyá ọmọbìnrin náà tún ní lóòjọ́ má ti mi lára dá lóòjọ́. kọ́gbà kọ́ládé wà bọ̀ wà bọ̀ wà bọ̀ wà bọ̀ wà bọ̀ kọ́ládé wà bọ̀ kọ́ládé come now. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله rahamani rahimi alhamdulillahi lẹ́dí anzalala abudiyile kitab walam jaji alilahu iwajan qayyima liyunzira ba'san shadida min ladunhu بشر المؤمنين الذين يعملون صالحات أنا لهم ajiran mm, asana. Mm. hello tọ ẹ dákun ṣé ó dá ẹ lójú wípé ó kan orí ilẹ̀ ibi tó sọ pé ó wà yẹn gangan subhanallah ẹ ẹ kò lè fara ó túmọ̀ sí wípé ilé tó o ti rí kì í ṣe oògùn ojú rẹ̀ gangan ló fi kọ́lé náà bẹ́ẹ̀ni oògùn ojú rẹ̀ kan ló fi kọ́ a ní láti wá ṣèwádìí ilé tó fi oògùn ojú rẹ̀ gangan kọ́ ibẹ̀ ni kìnìún náà kan kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni masala. ماكسين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به Linda Linda Linda ẹ̀mélòó ni mo pè é ṣorí bóyá sọ̀rọ̀ ẹ̀ darúgbó ọ̀sán gan-an mo bá ẹ sọ títí títí títí o ò gbọ́ òun rè lọ́mọ kékeré ara ẹ̀ tó wá darúgbó ọ̀sán gan ẹ bó ní kí n ro eléyìí gbà pẹ̀lú bí gbogbo fámílì ṣe náwó náwó pé kó má kú kó má kú wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀dà bóyá wọn dẹ̀ sọ ẹ̀dà ni borí ra ẹ̀ báyìí tó wá ń ké gbégbé rẹ̀ kí wá ní gbé ní ìsìn tó ń ké ah, mi ò rí irú ẹ̀ rí o. àbúrò mi. ti bẹ̀rẹ̀ kí n kó lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mo fi ní kí n bá yín pé ní gbogbo àwọn tí mo pè ẹ̀yin nìkan mọ̀ pé mo lè wá bá nítorí ọmọ bàbá àti ọmọ ìyá mi fẹ́ jẹ́ ọmọ wípé máa gbà mí láyè láti wá fara ti fúgbà díẹ̀ ẹ jọ mà. kò ń bẹ̀ mí ni o kò sí nǹkan tí mo lè ṣe kí ló fẹ́ kí n ṣe báyìí ẹ̀ ṣé kí wọ́n á gbà ẹ̀ sílé kọ́kọ́ mi dé kó níbo mo ti rárúgbó anábùrò mi darúgbó ọ̀sán àbí kí bó ní kí n gbé gbà mo ṣàbẹ sọ títí tí ṣùgbọ́n ṣe ló máa máa fò bí ẹyẹ tó ní dá mi lóhùn àǹtí mi ó dàbọ̀ àǹtí bóyá ń sọ nìyẹn kí wàá lórí ẹ̀ kì í ṣe báyìí bóyá kò lọ sọ́dọ̀ àwọn fámìlì wa nílọrin ọlọ́run ṣe wọ́n wà nílọrin lóko ń bẹ̀ wá ló máa bá wọn ṣe gbogbo nǹkan tó ń ṣe lọ́hùn wàá lè mọ̀ pé wọ́n bá ẹ sọ ìwọ ló gbọ́ o èyí tó bá wọn ẹni kò ṣe ayé o sí lọ́dọ̀ mi o èmi àtọkọ mi là ń gbé kò síbi tí fẹ́ fi ẹ́ sí o mo sọ fún ẹ o. àǹtí mi ṣe wá sọ pé mi ò lè gbé lọ́dọ̀ yín báyìí. mi sọ ò lè gbé ah, mo náà ò lè dúró ń bí ò lè dúró ń bí ah emi gan ní bùkátà tèmi lọ́rùn ah o le dúró bí o mm, mm, mm, bùkátà tèmi gan mi tí ìgbé débi kankan ọkọ mi màá tún máa sọ pé màá ní àbúrò ẹ̀dọ́ arúgbó ọ̀sán gan àbúrò ẹ̀dọ́ bó ní kí n gbé yẹn gbà bóyá o ló ra ẹni o bóyá ọ lù ẹ lọ lọrin lọ́dọ̀ àwọn òbí wa kó lọ yanjú ẹ lọ́hùn mo bá ẹ sọkẹ àbí èwo wá ni tó wá ń kégbe lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn mo sọ fún ẹ títí títí orí arúgbó ti sisi yẹmi àbórí bóyá dà mi ní nǹkan ti fẹ́ sọ ju yẹn lọ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله يا سلام مقدم نعم تاني نعم مقدام àbí kí ló ń pè ẹ́ kí ló dé tó jẹ́ kí n rójú oorun òun gbà mí kó o èmi. ò ń gbá mi níkò orí sì ń ta mí. ẹ dákun ẹni tí èèyàn ò bá gbá ń kò ṣèbí èèyàn ò rí yóò sì sùn mọ́ ohun tí èmi ò rí yín rí. o ò lè rí mi bọ̀ tó o bá rí mi wàá ti máa gbọ́ nípa mi. ṣáwọn tó gbéṣẹ́ fún ẹ̀wọ̀n ọ̀dárúkọ mi ni mo béèrè ní tó ń gbàdúrà nítorí tèmi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kí ló dé? Ah ṣé bí ta bá lẹ́ni tá bá bá ni ṣé bá ń sìn lẹ́yìn èèyàn ni kí ló dé èmi ló ń pè ní chief mátọ̀mí. Allahu Akbar. tó bá tún sọ Allah Akbar máa súnmọ́ ẹ̀ máa dẹ́ máa gbá ojú ẹ̀ gbogbo ẹ̀yìn ojú ẹ̀ máa yọ jáde ni. Subhanallah. ìgbà wo ló bẹ̀rẹ̀ kéwú náà ó wà wájú mi ò ń jẹ Allah Akbar ọ̀gá ẹ̀ tó gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ṣé wù akéwú lámì ò lè wà wájú ẹ̀ kó máa ṣe Allah Akbar ta ló ra wàhálà fún ẹ. èmi ò mọ̀ pé yín ò ní wàkúlé já àlàákù wọ́n sàn akọlẹ̀ bá a ti lò iná lè bá a ti là ká ní ọ̀sà òkò. pé gbogbo ẹnu ẹ dànù iwájú ta ni tó o bá sí pé nítì ni mo ti ń bọ̀ màá nú ẹ ló ń dè wàá dẹ̀ wọnú ilẹ̀ lọ ó yá wèrè gan-an wọ́n wàá wájú ẹ̀ òun fa áyà wọ́n àti ta ni ó borí mi lélẹ̀ ni ìwọ kíní burúkú yìí egbére burúkú bambi last one ní fẹ́ fún ẹ kí túlétúlé ẹ lọ ṣọ́ra kó má bàa di pé yóò túlé débi pé ó máa tọ́ bòkú lójú tó ti gbọ́ last one ni mo fún ẹ o kí ni mo sọ fún ẹ last one ni òun gbá mi ń kó òun gbá mi ní kó dẹ̀ ń dùn mí la ilaha illallah la ilaha illallah ah! àwọn àwọn ẹ̀dá púpọ̀ láyé o àwọn sárùlẹ̀ bá rí yà wà kúlí já àkúwàsá akọlẹ̀ bá ti lù iná lè bá ti là kánú sàwùkọ. ọlọ́run mo bẹ̀ nínú àánú rẹ̀ má jẹ́ ń fojú sọkàn mọ́ má jẹ́ ń fara gbà wẹ́ akíkún mi bá mi sọ bá mi fìṣòro rẹ̀ sọ ọlọ́run àwọn àdúrà tí mo tẹ́ má jẹ́ ń ká ló fìfò má jẹ́ n rí kú ọmọ má jẹ́ n ṣàdánwò lórí ọmọ ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú. asalaamu ah. aleykum ah ṣèyí kìmí tí ì rí gbogbo bí mo ṣe ń pè kò gbé kọ́ọ̀lù mi ẹ dákun ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ẹ má jẹ́ n fojú sunkún ọmọ kọ́ lọ́n wọlá bí mo ti ń sìn lọ́sàn-án àti lóru kó má jẹ́ n rí kú ọmọ. Allahumma aminu ya Allah aminu ya Allah aminu ya Allah ah, tó mo ti fọkàn balẹ̀ mo ti fọkàn balẹ̀ ẹ ṣeun e, èmi náà dọ́dọ̀ yín èmi náà dọ́dọ̀ yín ẹ ṣeun ẹ ah lọ́wọ́ ẹlẹ́dàá ṣàlùmí ìjọba ikú ọ̀rọ̀ ṣàlùmí ẹlẹ́dàá mi four hours now tí Mojísọ́lá so ń sùn and normally kò yẹ kó máa sùn by now àná gan ta tiẹ̀ wá rò pé yẹ kó sùn pẹ̀lú àwọn treatment staff fún ó ràn ojú sílẹ̀ ni I don't understand it's like something is wrong Oh no, ọlọ́run ṣàánú ẹ ká sàn bàbá olórẹ bíi ẹ dókítà náà ni adúpẹ́ aláfíà ni ẹ ṣeun ẹ adúpẹ́ kò tiẹ̀ ń ṣọ̀rọ̀ owó lélẹ̀ yìí ẹ need láti yọjú síbi ni a need yín bóyá ẹ máa rán kan wá nínú àwọn family yín ẹ ṣáà need because it's like mo need kan wá sign àwọn document kan bí mo ṣe ń wo situation ẹ Mojísọ́lá yìí it's like mama need láti transfer ẹ lọ sí another hospital bẹ́ẹ̀ ni ẹ má ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ a need in urgent. akọgun. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi dáadáa. akọgun. ẹ̀gbọ́n mi dáadáa. àfi dáadáa náà ni mo ti sẹ́ndẹ̀. Ah. ó wọlé ó wọlé. Sa, hmm. iye tẹ́ sẹ́ǹdì yìí ó fẹ́ ó fẹ́ lò sí nǹkan tí a fẹ́ fi owó yẹn ṣe ní hospital Do yẹ try o but ó fẹ́ lò. ó fẹ́ lò ó dẹ̀ há ẹ̀ tó bóun lòún wù yẹn há ẹ̀ fúnra rẹ̀ náà àbí irú ọ̀rọ̀ katakata wo ló ń sọ kí ló tún fẹ́ kí n ṣe irọ́ kí ló tún fẹ́ kí n ṣe. Mm. àti èèyàn níyìn gbogbo nǹkan tá à ń fà nílẹ̀ yìí náà kì í ṣe pé bóyá nìyí jẹ́ àbúrò yín direct. ìwọ náà mọ̀. àmọ́ ẹ̀yin tarẹ̀ ẹ̀sìn náà ni ó ti yín yínkẹ́ni ṣe mí ni tẹ́ bá lè ṣe kinní yẹn tẹ́ ṣe gbòógì kẹ́ gborí yẹn tán kẹ́ gbà finally ó ti nǹkan tẹ̀mí bù nìyẹn ṣé understand mi ìdẹ́fẹ́ yìí rògbòyàwó yín pé kí n máa sọ pé àtìyàn mi fẹ́ o ọ̀nkú wa ti ṣe díẹ̀ o ẹ̀yin náà ẹ̀ complete ẹ̀. nǹkan tó ń rò nìyẹn èyí tágbára mi gbé òun ni mo ṣe yẹn ẹ lè lọ wá ẹlòmíì tó máa ṣe yòókù gbòógà nítorí òun sọ pé kí n ṣe yòókù gbòógì ìwọ náà wá lòmíì tó máa ṣe yòókù gbòógà kí ló dé. ẹ̀gbọ́n transformer ni. gbogbo òpó náà family. ara yẹn la so mọ́ so ǹgbà tí mo jí ń ṣe gbogbo òṣì rádaràda tó ń ṣe káàkiri ṣé mo wà ń bẹ́ẹ̀ ni àbọ̀ ń sọ fún ẹ pé ó ṣiṣẹ́ lé mi lọ́wọ́ ni wọ́n sọ fún mi pé mò ń pluck owó ńlẹ̀ńlẹ̀ ni wo ẹ fi mí lẹ̀ o èyí tí mo lè ṣe ni mo ṣe yẹn o ó tiẹ̀ jẹ́ nítorí pé ó súnmọ́ mi ó súnmọ́ fámílì mi ni torí ẹ̀ mo ṣe ṣe gbogbo eléyìí ẹ má disturb èmi àti ìyàwó mi mọ́ o mo ti sọ fún ẹ o. Ah, kí ló kí ló. ṣé máa ṣe máa tún àlọ́ máa ya owó lọ́wọ́ jìn báyìí ni ṣé máa tún lọ ya owó ni ó fi fámílì kínní náà ní ìlẹ̀ gbọ́dọ̀ ti ya náà ti tẹ́ bí kanlẹ̀ tẹ́tẹ́ tíráàpù ṣé wàá mu coke. kọ́ńgọ́kọ́ńgọ́ là ń kóhun àgógó dùgbẹ̀dùgbẹ̀ là ń kóhun àkèrè bọ́mọ olú méjì bá lura wọn òkèrè la ti ń gbọ́ wọn. grandma kí ló ń ṣe fún ọmọ yìí. ọtí tó lòun máa pàjá kò lè pàjá ògùrọ̀ tó lòun máa pàjọ kò lè pàjọ ògèrègèrè tó lòun máa pọ̀ òbúkọ kò lè pọ̀ òbúkọ <laughs> ẹ dúró ṣé ìyá ẹ gangan ló lọ sílé babaláwo àbílẹ àfa àbí ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ wọ́n sọ pé àkọsẹ̀jáyé ẹ o lè bá olóríire rìn àfọlórí burúkú. ó dè lọ́jọ́ ọ̀la tó dà ẹ kàn wò bẹ́ẹ̀ ni. Ah, àwọn ọmọ mi kò ní bàjẹ́ fún ẹ ṣáǹjẹ. àwọn náà ti gbọ́ o wọ́n níjọba ti gbalẹ̀ wọ́n ti gba gbogbo properties pátápátá wọ́n ti fẹ́ǹsì gbogbo ètò òkùnkùn. Ah! ṣúra ẹ̀rí ló wà lẹ́yìn ní ṣúra ẹ̀rí ní kọ́tà ń sọ yìí ni. ẹni kọ́ ló ń rìn ah, nǹkan ṣe wọ́n. nǹkan ò ṣe mí nǹkan ò ṣe mí mẹ́wàá ló ṣe mí. ṣé bí wọ́n sọ yìí pé ọmọ ìyá méjì ò sìn rẹ́wẹ̀lẹ̀ ẹ̀yìn orí ẹ̀tún dúró ẹ̀tún wò. báyọ̀ stop ṣe bẹ́ẹ̀ báyọ̀ gbójú à níbi ilé ìwò yẹn kò sí lẹ́yìn ọkọ̀ kò sí fanima àwọn èèyàn báyìí ni ó wà fún ẹ máa ní máa wọ ọbẹ̀ alẹ̀ tí máa bọ́ ọ̀tá ah, sójà go sójà come direct remain the same. ẹ ò máa ń mi ẹ fa ló ń jà wá fẹ́ jẹ wí pa wá. ní dáa fún ẹwọ mú alẹ gbogbo. iná yẹ kí máa mi sún kò giri o tó bá sún kò giri èmi náà bínú tí n bá bínú nǹkan á o ah. nǹkan tí ń bàjẹ́ tẹ́lẹ̀ nǹkan á ju bó ṣe bá a ṣe lérò lọ. ìrè ọmọ gbóyèga ó máa dì mí lọ́wọ́ iṣẹ́ tí mo ṣe. ìwọ ọmọ òwò ni mo ti wá tó yé mi. ta ni ń bẹ nínú òkùnkùn tí ń ta fàṣírù mọ́lẹ̀ ẹ jẹ́ eré pẹ́rẹ́gẹ́dẹ́ àdúrà tó bá mi tí mò ń gbà ń bẹ torí tiẹ̀ ni mo ṣe jókòó àdúrà yéé ọlá ṣé kò ìpàjùkúra wá sí wàhálà báyìí. Ah, mi ò lè jẹ́ o mi ò lè mú in fact ọlọ́run mi ò lè sùn. ẹ̀rọ ni o ah, ọmọ kò ṣe wọ nìkan ọlọ́run kò yé mi rárá rárá rárá ah, oríṣiríṣi ló kàn wá sí mi lórí wait ṣé a máa lọ bá chief mátọ̀mí sí ni a máa wá sọ pé chief o amọ̀pẹ́ máa ń lo àwọn ọmọ o àwọn ọmọ tá a máa ń gbé fún yín o lílo lẹ̀ máa ń lò wọ́n o àti mọ̀pẹ́ ti bá yé wọn jẹ́ o so káwa náà káwa mọ ilé tí ẹ fi oògùn ara yín tẹ fi kọ́. stop ẹ jọ̀ọ́ kí ló ń sọ náà. Ah, ah. ọ̀rọ̀ tó sọ ṣó ṣé ìyọ́lẹ̀ wàá bá ẹ kí yàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún ẹ ṣé onílé jẹ́ tàbí kò fọlọ́pàá múlò kó fẹ́ bá ẹ lórúkọ jẹ́ ní báyìí sọ̀rọ̀ báyìí dà á. ní ayé tí wọn náà máa bàjẹ́ ni wọ́n ti báyà ọmọ yẹn jẹ́ ká lè bá ah. báyìí tí wọn náà jẹ́ ni. bíje bíje hmm? ètò nǹkan kan wá sí mi lórí sí wọn. kí ni. nǹkan kan sọ sí mi lórí sí wọn. so now. nǹkan kan sọ sí mi lórí o. sọ̀rọ̀ ah ó ní alẹ́ ọjọ́ kan tí chioma tó mọ̀ wá bá mi bá a ṣe máa ń gbọ́mọ fún wa àárín náà ni wọ́n láwọn ní ìdọ̀mọ́ but nǹkan tí mo notice ni pé gbogbo ọmọ tí mo gbé fún wọn wọ́n nípa àwọn láìkẹ́ lálẹ́ ọjọ́ yẹn. fún un lè chief máa láìkẹ́ ilé irú àwọn iṣẹ́ tó máa ń jẹ náà lè lé yìí máa láìkẹ́ ok àwọn náà pé. hello chief baba bàbá gbogbo àwọn gbogbo àwọn tí mo ní náà mo ti fún yín yẹn bàbá ah, bàbá ẹ dúró ẹ láì gbogbo ọmọ tí mo sẹ́yìn sí yẹn ó ah, yá ẹ má wọrí ọmọ sì kù ẹ má fọ náà ọmọ wà ó lọ́mọ kan lovette ẹ ẹ má wọrí mo máa ẹ má wọrí ó yá ó yá ó yá ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá ta ẹ jẹ́ kí n bá ta wèrè àwọn ibi tó lè wà ń sìn. wèrè afa ibo ló wà lovet wèrè ó wà ní church ah, sorry mo fẹ́ ní sọ́dọ̀ máa ń lọ church ní májẹ̀sọ́ afa ṣébi church yẹn náà ni oya oya oya mo máa bá ẹ bẹ́ẹ̀ wàá ga yìí ó ti láìkò wojú. Like àti farabalẹ̀ náà ó yà ó yà ó máa tẹ o ọlọ́ ó o ò lè nìgẹ́ yìí pa pàṣẹ mi o tí n bá débẹ̀ yẹn máa gba pàṣẹ mi o ó yà ó yà ó yà ó yà àjọ ń bọ̀ náà nínú èmi àti bàbá àlàyé yẹn náà là ń bọ̀ máa fọ àjọ ń bọ̀ ni àṣírí àṣírí ọmọ wíìlì àti bí iye rè kó má fún mi pàṣẹ. Mm. I will send picture. dàbí ẹni pé wọ́n ṣe náà ìbìjì ń bì. ẹ má fọ. kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. nígbà náà ló wà máa lọ pè wá sí i òun náà ló ní ká máa bọ̀. ọmọ àrígbé jáde. bàbá ó ti pẹ́ ẹ má fọ òun bọ̀ sí i. máa rí gbé jáde. bàbá mi fún yín lóògùn sẹ́ẹ̀. ọmọ mi ni o ọmọ tó mọ ọwọ́ ẹ̀ ni àbẹ má fọ. kí ló wáá ṣe tó le jù báyìí ó ò ṣàlàyé fún mi. ló ń ṣe náà. wá ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ ìsìn àdúrà ìdákẹ́jẹ́ ni mò ń ṣe kó tó wá pè mí ó dá pé máa ṣọ ẹlẹ́nu kí ló ṣe fún mi lẹ́jàre ó wá pè mí dé táǹsì yìí bá mi sọ rubbish ẹ wo nǹkan tó bá ṣẹlẹ̀ gbọ́n ni kò sọ fún mi ẹ gbé mi débẹ̀ má jẹ́ kó lọ fà rárá mi ìráyè jẹ̀jẹ̀ tí gbé mi débẹ̀ àgbéjà ah, ah, wà. inú ò bá yín jà. àwa náà á bá yín jọ́sìn ni ìgbà tọ́lọ́run dẹ̀ ti ṣe báyìí àwa náà gbogbo wa ni ṣàlàyé fún náà. àbí òṣèré ọlọ́run ó pọn rẹ o. èmi ò tí mọ̀ bóyá owó wà ńlẹ̀ àbí kò sówó ńlẹ̀ ẹ jẹ́ kémi mọ bíi tẹ́ ń lọ ẹ jẹ́ kí n mọ ọkọ tẹ gbé dání gangan ìyẹn ọgọ́ lèmi fẹ́ mọ̀. ọ̀yà ọ̀yà kó tó wà lẹ́nu. ìṣèfọkàn ah, ọ̀dà èmi náà rí nǹkan tí màá kówó lé lórí ṣó le bá ń tàn kí n tẹ̀ wo. ìyẹn ló kéré jù. kí ló rí. ọlá mi mm, súrè mi pẹ̀lú ọmọdé ìbáramu sétí mi. ẹ wo bí ṣe rí ẹ yìí ẹ̀mí mi bẹ́ẹ̀ lò ọkàn mi tẹ̀lé. yóò pa. sétí mi sọ iye tó bá fẹ́. kí n sọ èyí tí mo fẹ́ ṣó máa fún mi ni. ok one fifty k lówó mi. one ah, fifty oge ah, mi kéré o ọ̀dà màá dọ́bù ẹ̀ fún ẹ yé màá dọ́bù ẹ̀. ẹnu inú mi ò tí lè dùn jù ṣì jẹ́ kí n gbọ́ gbàgà ọ̀nà tí bá ti gbọ́ gbàgà ọ̀nà mi máa dùn straight ní sùúrù jẹ́ kí n gbọ́ gbàgà ọ̀nà ẹ jẹ́ kí n gbọ́ ọ̀nà. kàn details omi ọmọ rẹ̀ òun rántí báńkì ẹ̀ mọ́. yóò mú. òun eh, eh, rántí báńkì mọ́. Eh, báńkì olówó access. zenith zenith ni mo ń lò sá. access ló ń lò ah, wìrì. Ah, ok ah, access access ni sá. chief access ló ń lò. access access ló ń lò sá. ó gbàgbé kò lè. ó ní personal one ó ìtòun fún àwọn customer access gangan ló ń lò sa. access gangan ni mo ń lò access gangan. access ló ń lò. ṣé tàwa customer nìyẹn. no ẹwọn ìyẹn lè máa fi ní access sí ọ̀dọ̀ tí. ọ̀dà ọ̀dà ọ̀dà it's alright ẹ nọ́mbà. nine one. tó bá ṣe ń pe nọ́mbà yẹn jọ máa bá mi yí ṣó ti gbọ́ yes uh, nine one. two zero five five zero ṣá five zero ṣá. Ah. kí ló sọ ó ní fifty. ṣé fifty ló pé. ẹ jẹ́ kó tútù sí fifty. nine one yé. nine one ẹ two twenty four òun ló last ẹ ṣá ọkàn mi ò balẹ̀ mọ́. kí ló pe báńkì ẹ. access. access ok. ní tí ọ tu wọlé ṣo ti rálà tí. ṣó ti débẹ̀. mo ti rí sà. mo mo ní details ti tiẹ̀ lọ́wọ́. ọlá mi. àjọ mi lẹ́rù jọ kí ìgbà yẹn má wọ̀ mí. ọlá mi. kí ló ṣe é. chief. mo ti send two hundred thousand. yéé láyé. wọ́n lọ́wọ́ tó dẹ̀ ń pariwo bíi. ṣe sí mi. Ah, ah, ta ni mò ń wò yìí àdìo. má mi. Ah, àdìo èmi nì ló gbébọn dání yìí ṣé òun ṣe ọdẹ ni. bẹ́ẹ̀ àdúgbò ni mò ń gbé kódà ilé mi nìyí lọ́ọ̀kan àmọ́ iṣẹ́ ọdẹ ni mò ń ṣe èmi ni mò ń ṣọ́ gbogbo àdúgbò yìí security. bẹ́ẹ̀ni ah bẹ́ẹ̀ni ẹ lẹ́ o ẹ kú dúró o. ẹ lẹ́ o. pẹ̀lẹ́ máa wọlé adio adio ah má lọ bẹ́ẹ̀ yẹn a ti ríra ti pẹ́. ẹ má lọ bẹ́ẹ̀ yẹn. <laughs> ẹ fún mi lákàntẹ bí ò ju fifty k màá sẹ̀ǹtì ẹ kó bá ń fún ọmọ. mi ò fẹ́ owó ẹ o ṣe. ah ẹ kó fún àwọn ọmọ nìyí. ṣé o sì ń gbà tí ibo kó etí ẹ sápò ṣé n tẹ́mi ò bá fẹ́ ṣáà ọmọ mi fẹ́ fẹ́ ni mo ní mi ò fẹ́ owó ẹ. àdúrà àfijá bẹ̀rẹ̀ náà. ó wá rí tí mo bu ẹ̀so àbí mo gé ẹ jẹ èwo ni ẹ fìjà bẹ̀rẹ̀ ṣé mo bẹ́ẹ̀ jà ni wo n tó bábá wa bìnrin kò fèsì o má ní mi lára o o ti gbọ́ onírasẹ̀. ìyá ló máa jẹ́ pa ó bó ṣe ná filẹ̀ ẹ̀rọ bíi tàwọn táwọn tá a gbọ́dọ̀ sọ idiot ìyá máa jẹ́ pa máa wọ̀lù kiri lóru ó dijọ́ táwọn olè bá kẹ́ mọ́ onírànà jí ìgbóyà kẹ ẹ lè tẹ wọn ti bí yàn. kọ́ ṣe sí ẹran ọ̀yà. ọ̀yà ìtọ́wò ìtọ́wò. mo wà pẹ̀lú yín tí ah. èmi rèé lè. èmi rèé o. <laughs> Ah, ẹ ti ṣe tó da tó da. Ah. máa ṣe tó da tó da sẹ́yìn náà. ọ̀gbẹ́ni bọ́ sẹ́yìn kí o lọ wọ sẹ́yìn. ọlọ́run máa fọwọ́ tì mí. kí ló mẹ́fà ẹ̀yìn la yí ẹ̀. sá ẹ̀yìn la yí ẹ̀ sísè wọlé síwájú chief sá tó bá wájú ìwé jókòó sí gbàgbà ọtí. àárẹ̀ òòyà lẹ́yìn two hundred thousand ti fún bàbá ọlọ́dẹ tẹ́ ń pè ní àdìo àbí kí lórúkọ ẹ̀yẹ ó mọ̀ wípé owó chief àtọwọ́ chief ó mọ̀ pé kó mọ̀ ó mọ̀. because bj lọ́jọ́ yẹn chief tún fẹ́ try láti fún bọ̀bọ̀ yẹn lówó eh, ẹ̀yìn máa yẹn kò gbá <laughs> wọ́n yẹn máa mọ̀ ó mọ̀ nǹkan tó yẹ kan rò kí ni máa fún wa níyìn tí nǹkan tá à bóyá ká lọ bá máa yẹn. Mm. you have a point tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n pè akin jẹ́ n pè jẹ́ n sọ fún pé àti solution sọ̀rọ̀ yẹn náà jẹ́ n pè ah. jẹ́ sáré pè. pé máa rí ìwà fún wa ní ìdí torí ó ti sú mi o. ó ti rìn. ó ti rìn ok. akin afana níbo ló wà where you dey. guy we don see solution to that problem o guy where you dey just tell me where you dey calm down calm down ibo ló wà lèmi fẹ́ mọ̀ kẹ́ wá bá ń bẹ̀ àkẹ́wà bá. a máa wá. Ah. Ah. tèmi yé mi o tèmi yé mi tèmi kúkú yé mi dáadáa arákùnrin. Yes, èmi tí mi ò gbowó lọ́wọ́ má tàn mí tèmi yé mi hmm. ọ̀rẹ́ mi ni má tàn mí lóòótọ́ a sì ti dìjọ mọ́ra ó ti pẹ́ àmọ́ sórí má tàn mí tí wọ́n ń wò yẹn má tàn mí mọ̀ mí dáadáa èmi náà sì mọ̀ má tàn mí mọ̀ wípé èmi fúnra ara mi mo mọ òun wípé owó tí òun ná yẹn kì í ṣe owó tó mọ́ ọ̀nà ẹ̀bùrú ni mátọ̀mí gbà tó fi lówó lọ́wọ́ èmi ò sì lè ná nínú irú owó bẹ́ẹ̀ ṣé wo mọ̀ wípé gbogbo ohun tó dọ́kọ́ ni wúrà ni èèwọ̀. ṣùgbọ́n dádì ẹ pé fún wa sá kiri ara nǹkan tó gbé wa dé ọ̀dọ̀ yín lónìí yẹn sá mm. àwọn èèyàn ti sọnù wọn ní tí a bá ti débi pé gbogbo ìṣòro tá a níyì o máa di pẹ̀tẹ́lẹ̀ hmm. ṣe rí èmi àti àwọn ọ̀rẹ́ mi tó kù inú ṣòro la wà látijọ́ yìí hmm. wọ́n dẹ̀ ń dáwà ti dọ́dọ̀ yín pa máa rí solution ah, ah. torí ẹ̀ náà la fi wá kẹ́ jọ kẹ́ kẹ́ ṣàánú wa sá. bí n bá gbọ́ yékéyéké òní àwọn ọ̀rẹ́ yín tí nǹkan ń dà láàmú tí nǹkan ń ṣe àti wọ́ fúnra rẹ̀ wípé lórí ọ̀rọ̀ mọ́tò mi bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ mi ẹ rọnú àbáyọ abẹ́ẹ̀kọ́ ẹ dákun kò yé mi dáadáa o torí n tó jẹ́ kí n ní kò yé mi ni pé ṣé ẹ rò wípé oníṣègùn ni mí ni àbí babaláwo àbí ẹ gbọ́ pé wòlíì ni mí àbí ìwò tí ìwọ ń wò mí yìí mo jọ àáfà lójú rẹ ah, ah, ẹ̀yin dákun <laughs> ẹ̀yin bóyá nítorí pé o ti rí ìbọn lọ́wọ́ mi lálẹ́ ọjọ́ tí mo rí yín. Mm -hmm ah iṣẹ́ tí mò ń ṣe nù iṣẹ́ ọdẹ ni mò ń ṣe iṣẹ́ tí mo yàn láàyò náà bẹ́ẹ̀ ni lẹ́yìn èyí n ò mọ kankan. dáàdi oyè oyè àwa náà dìbò sá ó dẹ̀ yé mi wá pa bọ ẹ̀yin náà lẹ sọ́n sùn sá ẹni pé ẹ ti mọ̀ jìnnà àtọ̀hún ti pẹ́ ṣe rí dáàdi mhm. ṣe àwa náà ti jáde sí ọ̀rọ̀ ara wa gan hmm. nínú ìwádìí tí àwa gangan fúnra wa dẹ̀ lọ ṣe mhm. wọ́n ní pé tá bá máa kúrò nínú ìgbèkùn chief èmi àti àwọn yòókù mi tí a fi ní ti ọwọ́ chiefu kù wọ́n ní tí a bá ti rí ilé tí ó jẹ́ pé chiefu ojú ògùn wọn gangan ògùn ojú wọn gangan wọ́n fi kọ́ wọ́n ní tí a bá ti rí i pé ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó ń ṣe wá nìyẹn sá òun la fi dọ́dọ̀ yín sá ẹ̀yin lẹ́lẹ̀ tí mò ń ti pé bóyá ẹ lè ní ìtìsà kẹ́ ẹ ṣàánú wa sá. ọ̀dà àlàyé rẹ̀ yé mi lóòótọ́ gẹ́mu ìsọsíwájú ọ̀rẹ́ lèmi àti mátọ̀ mi ṣé orí má tàn mí tí wọ́n ń wò ó iṣẹ́ ìjọba aládìjọ ṣe iṣẹ́ tíṣà la ṣe olùkọ́ni bẹ́ẹ̀ ni ìgbà tó dẹ̀ tó àsìkò wípé ká rìtáyà èmi àti ẹ̀ náà tún dìjọ rìtáyà ni ṣó wá rí owó tí wọ́n san fún wa ìyẹn owó pension tí wọ́n san fún wa ilé mi fi kọ́lé tèmi ibi tèmi wá kọ́lé tèmi sí má tàn mí fúnra rẹ̀ ilé tóun náà fi ojú ogún ẹ̀kọ́ ń gbà yẹn kò jìnnà síbi tèmi kọ́lé sí ah. bẹ́ẹ̀ ni ó sì dá mi lójú wípé òun ojú ẹ̀ ló fi kọ́lé yẹn nítorí pé owó pension tí wọ́n san fún wa èyí làá méjèèjì fi kọ́lé ah. bẹ́ẹ̀ ni. Ah, ẹ ṣe gbọ́n sá mm. ẹ ṣe gbọ́n mm. mm. àgbáyé adalẹ ẹ ṣe gbọ́n ẹ jọ bí a ṣe fẹ́ mọ ilé yẹn gangan báyìí gangan ní kẹjọ kẹbá wa kẹbá wa ṣọ́nà ẹ jọ ẹ ṣàánú wa n tó sọ fún mi ni pé ẹ fẹ́ mọ ilé tí mátọ̀mí fi òògùn ojú ẹ̀ kọ́. ìyá gbọ̀ngàn tẹ sọ ń sìn ní. ó dà mo ti gbọ́ àlàyé ẹ ti yé mi màá wo ohun tí wọ́n ṣe sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá lọ mẹ́lẹ́mọ́ tẹ́ ẹ fẹ́ fi joyè ẹlẹ́mọ́ tọwọ́ yín bá fẹ́ kù tẹ́ ẹ fẹ́ fi joyè ẹ̀fùrù tọwọ́ yín bá gèrè tẹ́ ẹ fẹ́ fi joyè aláré àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ mọ́ ẹ mọ́ òlóko jẹ́ wọ́n pa Akíntọ́lá Akíntọ́lá ọmọ Ògùn wọ́n pa Díọ̀dà ọmọ Kàràmọ́gbà tó bá ṣe pé tèmi lẹ̀ bá ń dáríjọ wí àgbérò ni kú ń gbọ́wọ́ ọwọ́ tí ṣìgìdì bá gbé àgbétì ni màá ń gbé àyàn ti láwọn ewúrẹ́ ìwọ́wọ́nu kí ni dún mọ̀rúurú mọ́ ni tó bá máa panijẹ kó panijẹ bí ó sì panijẹ kó mọ̀ dùn mọ̀rú mọ̀rú ni mọ́nimọ́ ebúra mo fẹ́ fojú kègbodò ẹ̀yìn fọ́ kí n fojú kọ̀rọ̀ mọ́ adìyẹ tó ní robo ọ yẹra. ní kíni ṣe mátọ̀ mi èèwọ̀ ikú kì í pa kíre àrùn kì í ṣe kínú ọ̀gọ̀rọ̀ tó lòun ó pàgbò lè pàgbò ìgèdèkéde tó lòun ó pòbúkọ ò ní lè pòbúkọ. Ah. hello chief matomi ìboluwà èèwọ̀ ọjọ́ tẹ́lẹ̀dùmarè bá pàṣẹ tiẹ̀ ní múlẹ̀ o gbọ́dọ̀ lọ sí airport kankan mo fẹ́ kó pàdídà kọ́mọ bí ẹ̀bọ̀n lèmi lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí omi gbóná ìpẹ́ lẹ́nu ọwọ́ kì í pẹ́ sàkéèké ewu ń bẹ lóko ló gẹ́ hello Kini ni hello. hello ah ẹ gbà mí ó ṣe wọ̀ ikú ò ní palẹ̀lẹ̀ ni ó tẹ̀ e, e, ewé ìdá ewé ìdá ah mm. ayé o ayé dákẹ́ títí ayé lọ kán ní kése lékèlèké wọn kì í ṣe ìyálé olùmọ̀nà wọn kì í ṣe yòókùtù. ẹ gbọ́ pé lórí ìṣàárẹ̀ ẹ sáré lọ rẹ ewúrẹ́ dúdú ẹ lọ mú yá ń fá ẹ sáré lọ àgùntàn bọ̀lọ̀jọ̀ ẹ lọ fìyà ń bọ̀ gùn. ẹ lọ mọ́bì rúdú obì gàǹjà tí ń bọ̀dì ṣẹ́fì yá kan ṣọ̀gbọ́ ẹ ń gbẹ́rù ẹ̀ ń retí bọ́lọ́ ni òkú ó ṣèwọ̀ ikú ò ní palẹ̀lẹ̀ ni ó tẹ̀ ikú kì í pa kí ìyá àrùn kì í ṣe kínìún àwọn àgbàṣẹ́gun wọn gbọ́dọ̀ jẹ́bi àwòrè pé ààyè o àìtètè jí inú ọ̀tá nù wọ́n gbé wúrúwúrú sóni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbó wọ́n gbé ìyá àrùn sí gbàgede wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ̀ wọ́n dówó lọ wọ́n lọ wọ́n dówó lórí bá fún bàbá wọn àjíṣayé tó ń wá bí bàbá bá fún bàbá wọn wọ́n kárí lẹ́nu bí ahun wọ́n pa gọ̀rọ̀gọ̀rọ̀ bí olóbìnrin wọ́n ti gbàgbé pé a ti bínú ká jogún ọ̀tárẹ̀ a ti bínú ká fẹ́ yan ìyẹn sọ̀kò babaláwo ò gbọ́dọ̀ bínú kó jẹ yóò sùúrù àwọn àgbà àṣẹgun wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n jẹbi òwèrè pé àwọn ọ̀yà ní ẹlẹ́lẹ́ wọn ò gbọ́dọ̀ bínú kí wọ́n jẹbi ọ̀dí wọn jẹ́ ó ṣe wọ̀ ikú kì í pa kìrì àrùn kì í ṣe kínú ìdáná ìgbàgbẹ́ bá lóko làárọ̀ àgbàgbà tá a bá jí ni làárọ̀ ẹni o a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ìdáná o ìgbàgbẹ́ bá lóko làárọ̀ àgbàgbà tá a bá jí ni làárọ̀ ẹni ó pọ̀ àgbẹ̀ nígbàgbẹ́ ìdíje ìdáná o a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ìdẹ́lẹ̀ o ẹ̀yin ológun náà ní kọlẹ̀ bọ́wọ́ rẹ̀ báyìí lè já para ìdẹ́lẹ̀ o ṣe mọ́tọ̀ mi o ṣe má tàn mí o. nǹkan ò ní sí ọ̀nkò ní sẹ̀mí rẹ. mo fẹ́ kó wo ẹ̀gbẹ́ ẹ báyìí. táre mọ́tò bá lọ gbọ́nà wá àjà tí ò lọ́mọ́nú kì í gbé lòṣà lóhùn wàá lò gẹ́rẹ́ ta ànàmúnitọ̀gà ìwọ́dà. akẹ́rẹ́. tà ń jẹ́ bẹ́ẹ̀. ah ah níbo ọmọ tó bá kó bèrè fún mi ni o. Ah, ah, lọ́wọ́ bọ̀ tí bá ránṣẹ́ kọ́ lọ bá owó bèrè wá jẹ. Ah! Ah. ṣéèfù wọn ní àti ṣàwọn òtò pọ́n kìlọ̀kìlọ̀ bẹ̀ lójú èèyàn tó bá ti ṣerú àwọn tó wá ṣe yìí bẹ́wúrẹ́ wọn bá sọnù wọn lè wá bá bùtàn rẹ bá sọnù ẹ wá àmọ́ béèyàn abẹ̀mí yín bá sọnù ẹ má wá torí pàwọn ló fi ṣètùtù èmi mo kìlọ̀ fún ọ ẹ̀là lọ̀rọ̀ bá bá là kí ìyé èèyàn ìbẹ́pọ̀ òṣèjẹ́ lórí ni àbí bá bá là á mo sọ fún ọ pé nígbàkigbà àsìkò kásìkò tó o bá ti bọ́mọbìnrin lájọṣepọ̀ èyí ọmọbìnrin tá a bá lò wípé èèyàn kankan ò tún gbọdọ̀ borí ọmọbìnrin náà ní gbogbo àsìkò tó o bá ti bá alájọṣepọ̀ etí ní tó dàbí àgbà. àwo ah, òru náà ni mo gbé lọ sílé ẹ̀. bọ́ọ̀lẹ̀ náà ah wọ́n ti pẹ́. èwo ni kí n bọ́ọ̀lẹ̀ náà tó ń pa. àdúgbò tó gbé mi wá. Ah, ah. àdúgbò ò dà náà. èwo ni àdúgbò mi ò dà ṣó ni gbé mi délé ni. mi ò lè gbé délé. kí ló mi bá ò lè gbé mi délé. kí lè mí mi. ẹ nà ó ibi tí mo lọ ṣe jìnnà náà ó lè drop mi síbi báyìí náà. ẹ tí ilé ẹ bá jìnnà ìwo ń tèmi bẹ ah, èmi ni mo sọ fún yín pé kó máa gbé woro ni. ẹ ṣé bíbá ló máa drop mi sí ni. níbo ni fẹ́ drop ẹ sí tí ó bá ṣe pé ìwọ jọ ọ̀tá ajé tí ó bá kí n ṣe ọ̀tá ajé ṣerú mọ́tò yìí tó yẹ kó máa rìn ládùúgbò yìí mo bí ẹni ṣerú àdúgbò yìí ni àwọn ọlọ́dẹ yín go polish ọ̀wà polish ẹ́ àdúgbò nice rárá mẹ́rin ah, tí ó bá sí nǹkan tẹ̀mí fẹ́ tí mò ń fẹ́ lára ẹ̀ àbí tí n fẹ́ jẹ tí ó yẹ kí n máa rìn ládùúgbò yìí kí n máa gbèrú mọ́tò kí n máa gbèrú mọ́tò olówó ńlá yìí wá sádùúgbò yìí ṣé ìyàwó mi gbọ́dọ̀ gbọ́ yí pé mò ń gbèrú mọ́tò yìí wá sádùúgbò yìí ó mm. mọ iye tó ń ta mọ́tò yìí ni kọ́ mm. bá ta gbogbo ilé àdúgbò yìí kò káwó mọ́tò yìí ṣé baálẹ̀ ìlú yín bì ṣó lórí mọ́tò yìí. Ah. anyway gbogbo eléyìí tó ń sọ ìkó ń ṣe tèmi ọ̀gá wọnú mọ́tò kó wá lọ drop mi sílé nǹkan tí mo mọ̀ nìyẹn. ṣó sick ni. mi ò sick. ó ti lògùn ẹ. mi ò sick. ó yà wèrè ni. Ah, ah. kémi níṣó tẹ́ ẹ̀ dúró ná ṣé èmi náà ló ń la orúkọ ọmọ lórí ló ń lówó fún. jọ kí ni kí n pè ẹ́. ó bàjẹ́ tí ó bá sí nǹkan tó fà á ẹ o ju last born mi lọ lé. ooo oh, èmi ò ju last born tiẹ̀ lọ lé ni wọ́n ń rún mi àbí. lórí owó mi ni. ṣé mi ò pí ẹ ni. wo ṣe lọ rún last born tiẹ̀. ẹ ẹ kò ṣe é rún ìdúró ẹ̀ la ṣe ń wá rú ẹ̀yìn kélébé báyìí. ok ó fẹ́ parí kélébé ọ̀hún tó o máa gbé kélébé délé. tó bá gbàdúgbò tó dáa orí lẹ́kí ńlẹ̀ o ò gbé orí gbogbo banana island ńbẹ̀ o ò gbé fobi tó mú mi wá wọ́n bá tẹ̀ ẹ̀ka mi mọ́ bíi kí ni fẹ́ sọ fún ìyàwó ńlé. wàá ní ṣìnà ló gbé ẹ débi. ààrẹ ni ò yá. Ah ọlọ́run má fi àtijẹ wa síbi tó nira ni kí ni fẹ́ wá dérú àdúgbò ẹ̀ báyìí tàbá fẹ́ fún àwọn ọlọ́dẹ titi wa ládùúgbò mi ní tips ó bẹ̀rẹ̀ látòrí five thousand à ń fún ọlọ́dẹ àdúgbò yín two hundred ó ń ṣe bàbá o wò fáǹfààní ara ẹ̀ tí ó mọ̀ pé lẹ̀ ti ṣú tètè pẹ́ ni tó máa ràn ẹ́ lọ́wọ́ bóyá máa fẹ́ ń tẹ̀tẹ̀ lọ́lé ni ọ̀ọ́ máa wọ́ ẹ délé èmi ò ní kọjá ibi mo rò bí gbogbo yín jagbèrè kóòdù iwájú mọ́tò fún mi ọ̀rẹ́ máa ń rún ẹ. máa ìṣọ́ bá mi sílẹ̀ lọ ni ẹ máa gbà mí irú ọ̀dájú ọkùnrin wo lélẹ̀ ó máa wọnú mọ́tò irú ọ̀dájú ọkùnrin wo lélẹ̀ ṣó máa máa lọ ayé máa gbà mo máa dáràn irú wàhálà wo lélẹ̀ báyìí. Ah! ṣé o mọ̀ wípé arábìnrin tó o gbé gbẹ̀yìn ṣé ọmọ kan tó ṣe lẹ́yìn tí wọ́n bá lò pọ̀ tán. ọmọ ìbúrúbú ẹgbàpá lẹ́tù ẹyẹ kò ṣe é bá bínú ó yá ìwọ́yà oh, um, so, so, so annoying. Like, who are you? Oh. Ah. ọdún ṣe tí máa fẹ́ parọ́ fún ẹ lóko tọrọ jẹ́wọ́ ni o. má bínú ah. máa yẹn ló fà á nà. máa yẹn kọ́ ló fa ìwo ló wà at fault. lọ́nà wo. jọ kí ló ṣe cabman ẹ kí ló dé tó jẹ́ pé máa yẹn ló ní máa drop ẹ. that was not our plan máa yẹn ni pé mo máa sùn then later ó lóun receive call pé òun lọ sí mítì kan o i don't even know mo dẹ̀ ní pé okay no problem kó jẹ́ kémi dúró sílé ó máa délé wá bá mi ó nínú kí n jẹ́ kóun drop mi síbì kan kò ń ṣe fault mi now. ìwọ náà mọ orú àwọn ọmọ yẹn náà ó ti mọ pé wọn yẹn kò sí nǹkan tó kàn wọn wọn lè gba call anytime pa wọn fẹ́ ṣe meeting so yẹ kó o ti prepare rẹ so. Hmm. yeah. Mm. mm anyway it's problem ẹ̀yin ta ló máa gbèsè tẹ́lẹ̀. tí wọn kàn tèmi wà fún ta ni kí lè má disturb tó bá ti dárọ̀ la owó tèmi kó má disturb ṣé àyẹn wà very important. ẹ ṣé o bóyá èmi gbà kankan bíi tí mo ti. Ah, mo mọ̀ pé nǹkan tó máa gbẹ̀yìn yẹn má sọ bẹ́ẹ̀ ó gbà ó gbà mo máa gbà mo mọ̀ pé máa gbà irú àwọn kan ṣe irú àwọn náà mo máa chief náà. ti láìkó owó jù. ìwọ bọ́ láìkó owó. kí ni kí ló ní ilé mo fẹ́ ta jù. ọmọ ayé tó bá ti wọ̀ ẹ́ tó fẹ́ mu. Ah, ah. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló tó gbà mí dì bẹ́ẹ̀. kí ni ìtumọ̀ nǹkan tó ń ṣe ń sìn. Ah ah, tí wọn kò tún bẹ̀rẹ̀. kí ni mo fi bẹ̀rẹ̀ farabalẹ̀ fún kọ́sítọ́mà àti òtí ẹ̀fún mi. o ah, ní gba ṣíà o. are you serious. yeah of course. Eh, ẹni tó bá ti jẹ́ pé mo máa fẹ́lẹ̀ fún mi ṣe ó pè mí ẹni mo eh. fẹ́ ṣe àmọ́. <laughs> ìwọ wọ bọ́ọ̀ì. ó tọ̀nà ó mọ̀ ó dàgbọ́n lọ́mọ́ mọ̀ jẹ́ kékeré ìṣẹ̀lẹ̀ tí ò bá ṣẹlẹ̀ tí wọ́n bá tún ní kó máa bọ̀ náà wò ní wà. <laughs> yes now kí ló ṣe é tó ń ṣe ara ah. <laughs> oh, o tí ò rẹ sàn. ok ok ok jẹ́ kí n mú nǹkan náà jẹ́ kí n mú nǹkan náà mo ń bọ̀. kí ló tó fẹ́ mu tí mo wà wájú ẹ ṣé mi gan tó mu fún ẹ ni. mo mì mo mì àwọn. o stop ẹ o oh, stop ẹ náà kí ló ń ṣe yìí. bẹ́ẹ̀ ni kí n stop ẹ sọ fún mi pé ò láìkẹ́. kí ló bí bàbá o inú tẹ̀ ah. bí mi náà stop ẹ wọ́n mú o. ẹnu tó ń bí ẹ má jẹ́ kí inú bí ẹ mọ́ náà. <laughs> wàá wò mí ṣé o rí ọmọ ọkùnrin tó ń pè lákìn eléyìí fẹ́ da gbogbo ohun tó ti fi ogún ojú rẹ ṣe ọ fẹ́ dà sẹ́yìn ìyẹ̀pẹ̀ o ọ fẹ́ ba tiẹ̀ jẹ́ láìpù kan ṣo ni o orí burúkú ìwà pé kéèyàn má ṣèwọ̀n àmọ́ gbọ́ burúkú là ṣẹ́gun orí burúkú o tòní tán nínú gbá òsùn kámàrè ìta fi nu wọn lára gbogbo ọgbọ́n tó o bá mọ̀ ọgbọ́n àtinúdá tó o bá mọ̀ gbogbo nǹkan tó o bá mọ̀ pátá tárákùnrin yóò fi ní délé tán kò gbó ojú rẹ kọ́ níbi tá a parí iṣẹ́ sí lọ́hùn tètè ya dá báyìí nítorí omi gbóná kì í pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ọwọ́ kì í pẹ́ sàkéèké ọ̀yá ọ̀yá ọ̀yá á ṣàfura. bàbá fóònù ìgbéga fóònù ìgbéga. mo ní bẹ̀lẹ́gbẹ̀ ẹ̀ nawọ́ síwájú nawọ́ síwájú díẹ̀ nawọ́ sẹ́gbẹ̀ òsì sẹ́gbẹ̀ ọ̀tún ọ̀rí ọ̀hún nù gbìyànjú gbìyànjú gbìyànjú pẹ̀lẹ́ ilẹ̀ ilẹ̀ ah. pẹ̀lẹ́ ah. ah, kó ràn ọ́ pẹ̀sẹ̀ ara pápá ńlá bẹ́tù ibi gíga ńlá bẹ́kù gbìyànjú kọ́ jẹ́ àsìkò ńlọ bíbí ẹ̀kọ́ gbúdúgbò ń jà sánsan ilẹ̀ ń lanu òjò rọ̀ kò ní dá. hello hello. tó bá pariwo. Ah. ìwọ́n mi sọ pẹ̀lú mi. ìbọn. mo wá in peace ni and two options tó lè save life ẹ first. yes sir. ibo lakin wa. akin akin ti travel sir. akin ti travel sir. kò fọ́ ni ibo lakin wa. o ti travel. akin ti travel. yé. last time ibo ni ọ̀rẹ́ akin wà. akin travel sir akin travel mi ò lè parọ́ fún yín akin travel mo ń parọ́. o <laughs> ti travel bẹ́ẹ̀ni sir. where is the phone. ok o n lè lè oh that's good o mọ nǹkan tó máa ṣe fún mi sir we are call his number. ṣakin. call his number. wèrè gbé kóòlù o ti ní gbèsà. yé afa. ẹ̀rọ rẹ̀ akin where you dey. mi ń gbọ́. i i i i. hello. ọmọ fóònù mi ti fóònù mi ti kú o owó wọ́n ló mọ̀ tó ṣe mí ò ṣe yín. o ti kọ́ọ̀tù. what. o ti kọ́ọ̀tù fún. pè nọ́mbà yẹn padà. o ti kọ́ọ̀tù o ti kọ́ọ̀tù fún. dá nọ́mbà yẹn padà. kò kò kò rìn ìmọ̀ sá o ti switch off. what. o ti switch off sá. bá a mú fóònù yẹn ṣó switch off ní mi lè parọ́ sá ó ti kú. Ah, ẹ̀rọ àwọn pọ̀. ah bọ́dà kásán yes. ẹ má bínú nọmba twenty four ṣọ́bánirẹ́ street ni mò ń lọ. nọmba gbogbo bí tẹ wá ṣọ́bánirẹ́ street ni oh, good. but number twenty four tẹ bá ti lọ báyìí ẹ yà ní bàdíra ìtìyín tẹ bá ti yà ẹ máa lọ straight down ẹ máa yà mọ̀ bọ̀ tẹ béèrè straight down ṣáá ní nọmba twenty four yẹn bọ̀ ṣọba ní street gbogbo yìí ok straight. yes that's my right. yes yan right yín eh? ẹ ṣe máa lọ straight oh, bẹ́ẹ̀ nọmba twenty four wa respect brother. yes sir. nọmba yẹn wálẹ̀ ẹ nọmba yẹn wálẹ̀ sá ẹ bá mi nọmba yẹn wálẹ̀. o ti pa fóun. o ti pa ni sá o ti pa ni sá. o pa nọmba yẹn. o pa nọmba yẹn o pa ni sá. àtẹwọ́jà ní ẹmú ọ̀hún ni. Ah! Ah! Ah! Eh! Eh! Eh! àdó torí èbù wá ní aṣọ agẹmọ òṣèdàbọra adé fún àtàkùnrinkùnrin lọ́jọ́ sí tọ́lá ọ̀fẹ́ payò yí ẹ̀yìn dẹgbẹ́ agbégbó farolẹ̀ wo lè dá. 咱们现在 kí ló dé. ewu ewu ọ̀rẹ́ mi. ọlọ́run ò ṣe o. síbi ewo mi. Linda. síbi ewo mi. ọlọ́run ò ṣe Linda Linda dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ṣe ah, ọlọ́run ti gba gbogbo ògùn ara ẹ ti yá dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá wa àwọn tó bí wa máa ro ti wọn jáwọ́ nù iṣẹ́ burúkú tó ń ṣe iṣẹ́ síìtì kẹ máa ṣe ọmọ owó bí àbí kí ló ló ń ṣe jáwọ́ ń bẹ̀ ó ti tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò séyàn kankan àfọ ọlọ́run ọlọ́run ló gbà ilé inú ìtò yìí o ah, ọlọ́run ò ṣe mo dúpẹ́ o tó jẹ́ ń fojú sunkún àbúrò mi o ah, ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ o. Ah, ọlọ́run tó ṣe lè fún mi mi ò ní ever disappoint ẹ ẹsẹ mi ẹ ṣe gan ẹsẹ ah. mi mo ti lẹ́yìn. Ọlọ́run á kó rí bẹ́ẹ̀ o Ọlọ́run á kó rí bẹ́ẹ̀ o Ọlọ́run á kó rí bẹ́ẹ̀ o. ẹ wọ́n ti lẹ́yìn. Ọlọ́run ṣe o. ẹ wò mo fi àsìkò yìí sọ fún yín pé hmm? mo máa lọ kọ́ṣẹ́ ọwọ́ nǹkan tó bá gbà mo máa bẹ́sọ̀ pé mo kọ́ṣẹ́ yẹn mo dẹ̀ mọ̀ máa lè máa ṣiṣẹ́ ká lè máa rówó fi jẹun mi tún ní ṣe mi tún ní ṣe straight mọ. Ah, ah, Ọlọ́run ṣe Ọlọ́run rẹ lọ́wọ́ Ọlọ́run ṣe o dúpẹ́ pé mi fojú sunkún àbúrò mi o ah, ẹlẹ́dà mi ò ṣe o olúwa ò ṣe mo dúpẹ́ o gbọ́dọ̀ lọ gbégbá ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì Sunday ah ọlọ́run ò ṣé o tó jẹ́ ń fojú sunkún àbúrò mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọlọ́run ò ṣé o mo dúpẹ́ o ah, àbúrò mi ọlọ́run ò ṣé mo dúpẹ́ ah, má ké mọ́ má ké mọ́ ogun tó ti ṣe ò ní gbérí mọ́ ìwọ náà ni kò wá mọ ọmọ ẹni tí wọ́n ń ṣe <laughs> kò rántí bóyá fi lé sí. Kọ́ládé. Oh, sorry. Eh, mujisola. Kí ló oh, ṣẹlẹ̀ bí báyìí? Kí ló ṣẹlẹ̀? Ibo ni mo wà yìí? Just calm down. Okay. Look at me. Okay. Calm down. Okay. Are you okay? I'm fine now. Are you sure? <laughs> Mo ní mo wà okay. Kọ́ládé bá mi sọ̀rọ̀ náà. Kí ni mo ń ṣe ń bí báyìí? Eh, Mojisola. Kí ni mo ṣe yìí? Sorry. Kí ni mo fọwọ́ kàn yìí? Irú question wo ni? Ṣé bẹ́ẹ̀ fọwọ́ sójú yín ni? Um, ṣé ọkùnrin ni mí àbóbìnrin? my god what's all this now obìnrin ni yín mi. mo try láti fish out some things ni sorry. sọ fún mi kí ló ṣe mí ibo ni mo wà ah. because kò yé mi irú question wo náà bí mi. thank god <laughs> olóra ṣe ah, just relax you are okay eh? it is well just relax. relax báwo. yes just relax you are okay. okay. nothing wrong with you ya. kọ́ládé come here. kọ́ládé kò ṣáà ti yé mi kí ló ṣe mí. wonderful. Eh? kí ló ṣàlàyé bó ni wà torí ọlọ́run kí ni gbogbo eléyìí wa. Eh? kọ́ládé. Kọ́ládé Kọ́ládé kò yé mi kò yé mi Kọ́ládé. hello mò ń gbọ́ ẹ Mojí ti wà ókè àbí alihamdulilayi irọ́ mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbọ́ gbọ́ mi gbọ́ mi tí anything bá tún ṣẹlẹ̀ sọmọ yẹn má pè mí o ẹ má pè mí o ẹ má disturb mi o oníkálukú ló ní bùkátà rẹ o ẹ má pè kó mọ bó ṣe máa máa live life ẹ o kó má máa rìnrìn kùnrin kó ṣe pé tó bá rìnrìn kùnrin tán ẹ máa pè mí pé kí n send owó fún fún one stupid thing ẹ ẹ tiẹ̀ ní rí nọ́mbà mi pé èmi ti fẹ́ change nọ́mbà ilé kó oníkálukú kó máa yọjú ilé ayé ẹ̀ fúnra rẹ̀ ẹ gbọ́ mi o kò ń ṣe pé mo mo níbi tí mo ti máa ń pa owó níbì kan lójoojúmọ́ ẹ máa pè mí anything bá ṣẹlẹ̀ ẹ máa pè mí kí ló dé ẹ jẹ́ ń sinmi ẹ jọ̀ọ́ mo ti sọ fún ẹ ó dàbọ̀ mò ń jáde ó dàbọ̀. Praise the Lord! ọlọ́run lókè ọ̀run sista níní ọlá kí lẹ ní láti lè fi yin olúwa lógo kí nìkan tẹ ní tẹ fẹ́ sọ gẹ́gẹ́ bí testimony. ah adi. Hmm àjìkù sọ̀rọ̀ kankan lẹ́nu mi láti sọ àfi kí n máa dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba kábíyèsí arabarí bíi tí àríbìtì rabata ọba tó gbà mí nínú ẹ̀ṣẹ̀ tó wù mí sọ ah, ẹ dájú kù sí nǹkan tí mo fẹ́ sọ ju kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́ ọba tó jẹ́ kí n kú o sínú ẹ̀ṣẹ̀ ah, dájú. sísá nínú ọlá àsìkò ẹkún kọ́ lélẹ́yìí ah. ṣẹlẹ̀ àsìkò tá a wà yóò jẹ́ kó jẹ́ àsìkò ìrònúpìwàdà nítorí. <laughs> nítorí wípé olúwa ti rà yín padà olúwa ti ṣẹ́gun fún yín gbogbo ogun tí olúwa ti ṣẹ́ tún ní gbérí mọ́ sísá nínú ọlá ẹ wá ronúpìwàdà lásìkò yìí kí ẹ wò yí gbogbo inú ẹ̀gbin yín ẹ̀yin ò ní padà sínú ẹ̀ mọ́ ọpẹ́ ni kẹ́ máa dún lọ́dọ̀ ọlọ́run nítorí pé ó ti rà yín padà ó ti ṣẹ́gun fún yín ó ti wò yín sàn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìṣòro yìí tó jẹ́ pé wọn kò bọ́ ń bẹ̀ ah. ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nínú ìṣòro yìí tó jẹ́ pé inú rẹ̀ ni wọ́n rá mọ́ ṣùgbọ́n orí ọ̀fẹ́ ni Ọlọ́run fún yín orí ọ̀fẹ́ ayérayé òun ni Ọlọ́run fún yín Ọlọ́run sì fún yín ní orí ọ̀fẹ́ láti lè wò yí pé kẹ́ padà sí ọ̀dọ̀ wọn Ọlọ́run ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run kí ẹ kúrò nínú ayé ẹ kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ kúrò nínú ìwà ìrírí tí ẹ ti ń wù ṣùgbọ́n Olúwa nífẹ̀ẹ́ yín yóò ṣe rà yín padà tó sì sọ yín dọmọ tẹ́ bá wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ dúró ṣinṣin nínú ọlọ́run kẹ́ dí òpó rẹ̀ mú nítorí wípé òun lọ́ba tí ó jọba títí ayé òun lọ́ba ayérayé ọba ìnípẹ̀kùn gbogbo èèyàn kan ló ní oore ọ̀fẹ́ tí ẹ níyì sísá nínú ọlá gbogbo èèyàn kan ni ó ní orí ọ̀fẹ́ tẹ̀yìn níyì ọ̀pọ̀lọpọ̀ ti kó sínú jàǹbá yìí ó ti bá ayé lọ ọ̀pọ̀lọpọ̀ ti parẹ́ báyé nípasẹ̀ yìí pé wọ́n ṣi ẹsẹ̀ gbé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba òkè ọba ọ̀gá ògo tí ó pè yín padà tí ó sì jọ yín di òmìnira sísá nínú ọlá láti wákàtí ìlọ mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ ọlọ́run nítorí pé ọlọ́run ọba ni ọba tí a sá tọ̀ tí kò sí ìkan tó lè mì wá sísá nínú ọlá mo bẹ̀ yín mo bọ̀ yín ẹ di òpó ọlọ́run mú kẹ́ súnmọ́ ọlọ́run gidigidi kẹ́ súnmọ́ ọlọ́run gidigidi láti èní ah. lọ mo ti fi ayé mi fún ọlọ́run mi ì sínú ẹ̀ṣẹ̀ mọ́ mi ì sínú ẹ̀gbin mọ́ ah, nínú gbogbo ọjọ́ tí màá lò ní orílẹ̀ ayé yìí ọlọ́run ni màá máa fi sí ní ìtúnṣe nǹkan ọ̀dọ̀tí mọ́. praise the lord. hallelujah. ah pastor nínú ọlá ṣòrí àsìkò tá a wà yìí àsìkò ọpẹ́ ni o àsìkò ìdùnnú kó dẹ̀ mọ̀ pé ẹkún ayọ̀ ló ń sun ah, ẹ olúwa ṣeun o oh, olúwa ṣeun o àgbẹ̀ ọ̀gá bàbá olúwa ẹ ṣe.